èmi jáde tèmi mu. wà á fine eh, bọ́dá di nǹkan tí ẹ promise mi eh, èmi lẹ sọ pé máa fún mi. promise promise promise kí ni mo tiẹ̀ promise ẹ náà o. dádì owó owó lẹ promise mi. o owó tó fẹ́ lò fún ti school. dọ́lápọ̀. yes daddy. i'm so sorry onígbèsè mi ò sanwó ó dẹ̀ àná ló yẹ kó ti sẹ́yìn di owó yẹn sákàǹtì mi ẹ̀bẹ̀ ló tún bẹ̀ mí àfitó bá máa ṣe sùúrù díẹ̀ ṣùgbọ́n jọ ọmọ mi please. sowó lọ́wọ́ ẹ̀ báwo ẹni máa sọ pé kò sówó lọ́wọ́ yìí kí ni ìtumọ̀ kò sówó lọ́wọ́ yìí. ẹ fún ọmọ lówó ọmọ fẹ́ lọ sí skul ó nídìí owó láti lò ní skul ẹ ṣe máa tẹ́wọ́ tẹ́ máa ní kò sówó ẹ máa fè ní déènì ẹ máa fọlá dọ́là ẹ máa ló tún dọ̀túnla ó bá tún dọ̀túnla á tún kújọ́ mẹ́rin tó bá ti ìjọ rẹ̀ fẹ́ẹ́ ṣe gbogbo wọn yẹn dà ẹ fún ọmọ lówó kó lọ lówó skul. ìyá dọlápọ̀. bàbá dọlápọ̀. èmi ló ń pariwo lé lórí títorí owó ṣé irú èèyàn bẹ́ẹ̀ ni mí ni ìgbà wo lọmọ mi nídìí owó nínú léyìí tí mi kì í filẹ̀ tí nǹkan bá wá rí bó ṣe rí ṣé irú ariwo ló yẹ kó máa parí mi lórí ah ó mà ṣe o. dádì. ìyá kí ni ẹ. Um, dádì tọ́lápọ̀ má fi tiẹ̀ dá mi dúró mo sọ pé mo ń lọ bìkan mo ti fún mo ti late. ọkọ mi. ẹ what is it? Um, yep ìgbà tí máa ka owó yìí ó lè thirty thousand ni mo béèrè lọ́wọ́ yín forty ló wà ń bẹ̀. ah so forty ni mo kà síbẹ̀ yẹn ara ohun tí ìkanjú ń ṣe nìyẹn o ibi tí mo rush lọ ló fa o mi tẹ̀mọ̀ pé forty ni mo kà thirty ni wọ́n béèrè àbí. Eh, yes let me return the remaining ten thousand. àwọn ah, tó kí ló fẹ́ ṣe o fẹ́ yọ ten thousand tèmi fún mi àbí. yes daddy. ẹ má ṣe yọnu lọ́nà tó bá jẹ́ pé o wà honest ni mi ní jẹ́ kó ná ọmọ mi àríro owó bẹ́ẹ̀ yẹn kò ní kó fún bàbá yẹn padà for you to have done that lọ́nà. that's my daddy i love no you dad no, no, no, no, thank you. Mm, bàbá àtọmọ bàbá dín lápò ẹ ti lọ mo rí tí owó yìí lórí kílẹ̀ fẹ́ kí bá yẹn èmi ni mo kó síbẹ̀ ẹ ní nǹkan tẹ fẹ́ rà for now gbogbo nǹkan tẹ fẹ́ rà ẹ ti ra ń tuesday ẹ nídìí ẹ tẹ bá tún wá nídìí nǹkan ẹ jẹ́ kí n mọ̀ eléyìí tí mo kó síbẹ̀ yẹn mo dìídì fún ẹ ni iṣẹ́ tí mo ṣe tí mo ṣe parí ní àná profit tí mo rí ó múnú mi dùn púpọ̀ máa ní kí n yọ ilé ìfún ẹ kọkàn wá nǹkan fira ó tán. oh daddy ah, thank you. my dear iṣẹ́ alálùbáríkà lọ́lọ́mọ máa taari síwájú ọwọ́ yẹn á máa ròkè o iléeṣẹ́ yẹn á máa gbòòrò sí ni o ẹ wo iṣẹ́ mi tẹ́ bá tún gbà báyìí profit orí ẹ̀ á tún ju èyí tẹ́ rí yìí lọ. agbára ọlọ́run lọ́lẹ́ máa bá bọ̀ ó dà wà ẹ̀yà. daddy let me follow you. kò sí wàhálà. wọlé bàbá ẹ̀ jàre. wọlé wọlé wọn tó ẹ wo dájú ìgbà tó mọ̀ pé bó ṣe máa rí lélẹ̀ ẹ bá ti fi mílẹ̀ síbi tí mo wà lọ́hùn-ún. ibi ah, tó wà tẹ́lẹ̀ just kiss me ibo ló wà tẹ́lẹ̀. ọ̀run ni bí wọ́n ti máa máa tọ́jú mi. ọ̀run ẹ máa gbọ́rọ̀ ranu tọmọ yín sọ lẹ́nu ọ̀run ìwé bá ti fi wọ́ sí. ẹ ò tọ́ ni ah, ah, ìwọ ló fi kinní ẹ̀ fà wá sílé ayé oní kó máa bọ̀ pé ayé dùn wàá tọ́jú ẹ̀ ó dẹ̀ wá dáyé tán ó fẹ́ dá sí kolobo kò sí ohun tó jọ ẹ̀tọ́ ẹ ni láti tọ́jú ọmọ yìí bá mi tọ́jú ọmọ mi o ṣáà fọmọ mi lówó ni ẹ̀tọ́ ẹ̀ ní láti tọ́jú ọmọ mi ẹ̀tọ́ ọkùnrin láti tọ́jú ọmọ ẹ kí ló dé wàá dẹ̀ máa ṣe pé kíní wàá máa ṣe pé kíní kan fọmọ mi lówó má wàá wà láà o. ẹ fún ọmọ lówó kárọ̀kárọ̀ lánàá ẹ wọ́n fún ẹ wọ́n fún ọmọ tèmi ẹ wọ́n fún. èmi lọmọbìnrin yìí ń pariwo lé lórí báyìí ṣé mò ń fi ìyàwó jẹ gbogbo yín nínú ilé ìṣátẹ́lẹ̀ ha ọmọ ṣe o. ilé ayé ọwọ́ epo wọ́n ṣẹ̀ṣẹ̀ gbá ní. Um, Mr. Adébòkè ẹ pẹ̀lẹ́ sá kí ló mi tiẹ̀ dùn wípé ẹ̀yin ni honourable wọn wá but mi ò mọ̀ bóyá honourable fi iṣẹ́ kan rán yín sí mi ìyẹn owó torí wípé èmi àti wọn ti dìjọ sọ̀rọ̀ mo dẹ̀ jẹ́ kọ́ mọ̀ wípé owó la máa fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní kíákíá. um with due respect sir. okay. èmi àti honourable àjọ sọ̀rọ̀ nípa owó ọ̀nà owó um, wọ́n rán mi wá síbí lénìí láti wá rán yín létí nípa um, project tí ó wà láàrin wa ọlọ́run gbọ́dọ̀ jẹ́ kó yé mi pé inú àwọn máa dùn tí ẹ bá lè carry out um, project yẹn by next week sir. Um, so sorry sir. Um, ṣẹ́ẹ̀rì sir honourable ni wọ́n ń delay project wọn àbá ti bẹ̀rẹ̀ torí ní iléeṣẹ́ wa níbí báyìí torí a ní láti rí owó díẹ̀ ká tó bẹ̀rẹ̀ tí ẹ bá tẹ̀ lè san gbogbo owó at least ẹ máa san mobilization fee táwa bá ti rí mobilization fee báyìí a máa bẹ̀rẹ̀ project yín immediately. bó ṣe rí gangan nìyẹn. ẹ mi ò lérò pé ìyẹn máa jẹ́ bíi problem fún wa tí má padà dé ọ́fíìsì máa jẹ́ kó yí honourable pé owó ni ó ń dá iṣẹ́ yẹn dúró sá. well thank you very much mr adegoke. mr adegoke. your argument so ẹ ṣe gan ni o. Yeah. Um, wẹ́pù wọ ọmọ sáyẹn lọ ṣẹlẹ̀ fáìlì tí mo fún. okay Yes, feel this. Oh, how are you? Ndé bàbá wo ni? Sit down, sit down, sit down, sit down. Báwo ni gan? Ah, kí ló dé tó fi pẹ́? Ìgbà tá à ń bọ̀ yẹn, ibi táyà ìyẹn ló ní fault so wọ́n á sáré yà lọ́dọ̀ fọ̀gànáìzà ìpè kan lè bá wa ṣe nǹkan tó jẹ́ ká pẹ́ nìyẹn. Uncle Debo, why are you lying? Daddy, kò sí nǹkan tó ṣe mọ́tò. Are you sure? ó gbọ́n tọ́mọ yẹn sọ ó ní kò sí nǹkan tó ṣe mọ́tò ah, ah, dìbò kí ló tó ń ṣe báyìí ó yẹ kó má parọ́ náà tó bá fẹ́ lọ síbì kan sọ fún mi má fún ẹ láyè wá lọ bí o ṣe rò wípé ọmọ yẹn kéré láyọ̀ mí dé ni mi ò kì í ṣe ọmọdé mọ̀ náà ah, tó bá sọ fún mi ní ìyí ni kò má lọ ìyẹn dáa ju kó má parọ́ lọ kò wá òkè tó. I'm sorry sir. It's okay, that's all right. Okay? Yeah, eh, ayọ̀ mi ni báwo ni báwo ni school. it's fine. ṣé kò sí problem. yes. you sure. Um, mo wà ní reception sir. okay no problem uh, èmi náà ní pé màá lọ sílé tí n bá ti ready màá pè é. fi sùúrù o <laughs> ìyá yìí no eh, ó ń sùn ní ìdẹ̀fẹ́ nífẹ̀ jí. ayọ̀ hmm. rárá mi sùn. no no ní sùúrù o. ó ṣàlẹ̀ pé mo lie down ní orun kẹ̀ mi sùn o. ó ti jẹ́ kí n mọ̀ pé òun ò sùn o ó <laughs> kò fẹ́ bá sọ̀rọ̀ nà yẹn ò lé. ó lóun ò sùn ẹ̀ẹ́ ọ̀dà ṣẹ́gun ló fẹ́ fẹ́ sọ́dọ̀. ẹ lọ. ẹ kú ọjọ́ mẹ́ta lẹ́dẹ̀ bú yẹ pẹ́lẹ́ wa dání just like that <laughs> family nǹkan báwo ni gbogbo wọn ẹ ṣe sá ṣe wá rí ẹ má jẹ́ kó pẹ́ ká sórí nílé wa o ó dà sá ok ok sá ó dàbọ̀ ẹ ṣe. ẹ̀ẹ́dà eh, eh. oh. eh, kò sí problem. ibẹ̀ ní àìdí àpò. bóyá kí èmi Kẹ́mi àti Ayọ̀mídé kí n wá kójọ lọ sí Ghana náà tàbádẹ́dẹ́ àlọ́sí Amẹ́ríkà. oh my god yàrá báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí no kí ni reason tó bá fi ń hùwà tó máa ń hù yìí náà kò yé mi ni ìgbà tó sọ wípé o fẹ́ lọ sí Amẹ́ríkà ok fine àjọjókòó asọ́ ni mo dẹ̀ ṣe visa yẹn fún ẹ jọ má bínú ṣé nítorí wípé mo ní mo fẹ́ ṣe visa fún àwọn ọmọ láti lọ sí Ghana lórí wípé ọ̀rẹ́ mi ní kí wọ́n bá òun lo ọ̀sẹ̀ kan ló tún ṣe decide lọ́kàn ẹ̀ nísìnyí wípé àfikún náà tún lọ sí Ghana ní tí mi ò plan fún tẹ́lẹ̀ ẹ́. ọ̀rọ̀ sí nǹkan tó fi ń ṣèyàn náà ó ṣe bí tábàdì àtúnlọ sí Amẹ́ríkà yín kò kò kò ṣe nǹkan kan ẹ ok mo ti understand n tí màá sọ fún ẹ ni mi ò assure ẹ wípé ó possible but màá try o ti gbọ́. mo ti gbọ́ nǹkan tó sọ sí. lè lè bẹ̀yẹn jẹ́ kí n lọ nù náà bọ̀ ṣíṣe ó pọ̀ bí kéèyàn lọ sí Ghana ni taba á lọ sí Amẹ́ríkà kí ni kí ni ààrẹ kí ló yẹ fi ṣe wá à ń gbogbo ẹ̀. bébì sorry ní ní problem pẹ̀lú yẹn bá Galloway ibi tí mo dúró bá Galloway á fún ẹni gbogbo tó ní ìdí. torí pé fẹ́ẹ́ sòkú yẹ náà ni wàhálà wa ṣẹlẹ̀ wàhálà yẹn ṣẹlẹ̀ báyìí lọ́ọ̀pá àfọ ní gbogbo tó nídìí mo ti ṣe ètò fún ẹ ah ok màá má rè màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ok àríyọ̀ kí ni problem ẹ you are not the usual àríyọ̀ tí mo mọ̀ àríyọ̀ tó máa ń ṣe fàájì tájú máa ń káàkiri reason mo ṣe ni kò jẹ́ ká wá sí iná place yìí kí ló dé mú ọtí mú nǹkan ṣe fàájì onírẹ́rà kí ni problem ẹ̀ kankan. ọ̀rẹ́ mi ilé ayé ti sú mi mo mọ̀mọ́ láti má mú nǹkan kan ni kódà kí ẹ fi ọtí sẹ́nu mi kò lè lọ èmi àríyọ̀ oṣù hmm. mo wá di ẹni tí ò lè pàṣẹ fúnyàwó ilé ẹ̀ mọ́ mo di ẹni tí. Tí kò láṣẹ ọmọ lẹ́nu mo wá di ẹni tẹ́nu ẹ̀ ò ká ẹbí ẹ̀ mọ́ lórí wípé mi ò lówó lọ́wọ́ ìyàwó mi béèrè owó lọ́wọ́ mi mi ò rí fún ọmọ mi béèrè owó tó fẹ́ lò fún skul mo ní kó ṣe sùúrù ah tó bá wo bí ìyàwó lémi àtọmọ mi ṣe tẹ̀yìn bí ìgbà tó jẹ́ pé mi ò kì í ṣe àánú ọ̀hún fún wọn tẹ́lẹ̀ bí ìgbà tó yẹ mi ò kì í tọ́jú ilé tẹ́lẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ sí mi tó bá gbọ́ wàá bá mi kẹ́dùn ara mi. Hmm. tí o bá ṣọ́ra tó bá yẹ pé bó ṣe ń bá lọ ni àfàìmọ̀ kíyàwó ẹ gan máa wà níta kó máa bọ́kùnrin sọ̀rọ̀ kò ní ta ní ẹ pàápàá ọmọ ẹ gan á máa bá lè ìyá ẹ sọ̀rọ̀ wọn á tún ní ta ní ẹ. Ah. ah ìyẹn lè o wo ó bẹ́tà kọ́ bíyàn ní jíǹjì ayé ẹ̀ kó má lówó kó má ní ga kó má ní nǹkan kan ju kó wá kọ́lé kó kásẹ̀ kó wá padà sẹ́yìn kó dẹni tí ò ní kọ́bọ̀ lójú ẹ̀ máa rí rádaràdà lọ wo àríyọ nǹkan tá a máa ṣe kú o. Mm màá líǹkì pọ̀ pẹ̀lú ẹnìkan màá fún ẹ nọ́mbà ẹni yẹn ẹni yẹn gangan ló máa mú ẹ lọ sọ́dọ̀ bàbá yẹn ó ti tán nǹkan bá ti ní kó ṣe é ṣe. ẹ bá ẹ bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kí a sí ọ̀rọ̀ yìí. ẹ wò ìgbà ni o ẹ ní láti máa ṣe fàájì èṣù ò ní fihàn ní nǹkan kan kó má fi gba ten ten what you need enjoy yourself ẹ má lọ lé babaláwo ẹ ṣe fàájì. ẹ ẹ o ṣe o ṣe àríyọ o gbọ́ pé mo sọ fún ẹ di òǹlé ọpọlọ tó wà lẹ́nu pé ṣe fàájì iná bá àtàwà ṣe fàájì kò ẹjọ́ rẹ̀ máa ní ìkẹ́ pẹ̀lú tọ́ mi ti wọ́n tán o ṣe mú ó bá ti yá kó wá mú mi lọ màá lọ bá mi. wàhálà ṣe fàájì wo. my daddy. fiko ire ọmọ fiko re wọlú. ẹ ò sọ bọ̀. àbí sùúrù sá mo ní kí n kàn ṣáà yọjú sí náà kó tó jẹ mẹ́ta. Ah, that's very good that's very good. Thank you very much. lè sí áfíríkà lè sí. n tá à ń sọ lọ́rọ̀ àwọn èèyàn wa nìyẹn o jọ́nsẹ̀ lòdì débi tó jókòó sí i àjọ sọ̀rọ̀ bàǹtàbàǹtà èmi ni mo ra dírìtì fún wọn ó kàn ló ń fẹ́ dẹ́nìkan ló ń bẹ kó máa dé lọ́dá two minutes èmi mo rántí fún tó mu o sórí ńgbà tí mo ti rántí ẹ tó bẹ̀rẹ̀ sí fa fíìn fíìn mo ní ẹ jẹ́sìn fẹ́ ó ń bá kan bọ̀ kò ní wá mọ́ ó wá fi kékeré ìkẹ́mi síbí. ìwọ gbẹlẹ ìwọ gbẹlẹ jẹ kí mi mú ilé. Eh, kò sí problem. mú ilé eh, ẹ ṣe mí lánàá. ọ̀dà ìjà ṣe báyìí kò já dàpọ̀ báyìí. ẹ ṣe jọ sá. bí kò rẹ ojú òde fipá kankan tiẹ̀ inú ẹ̀ á wàá máa rí ṣe rí ṣe ò ní dúró ẹ̀mí àbàtà ló ń módò sàn ọlá àbàbà ọmọ ló mọ̀ mọ́ yan ọlẹ́ ló fi mí mo ti ra o. Ah, <laughs> mo ti ra mo ti ra ọmọ kò wọ́ọ̀ kì í bì <laughs> sórí mo bá débi wípé gbọ́ ti pé ah, fún mi lówó tó dẹ̀ fún mi lówó mo dẹ̀ sọ pé búlọ̀kù mo fẹ́ fi rà kó jẹ́ two years tó tó débi mi ò nílò ọgbọ́n àfojú rí. ìyẹn ò tún da tó. ẹ bọ̀ tí kódà pé ojú olóore gbolẹ̀. because bẹ́ẹ̀ ṣe ráàyè kẹlẹ̀ ló. ah in fact inú mi dùn gan ni o torí àìmọye. ọjà ah, lójú. èmi lẹ́lẹ́ fi ṣe lálejò sáà. ẹ ẹ ìrìn kọ́mọ́dà pé mo fi pọ́ẹ́sì sínú ẹ̀ ni. <laughs> mo dáhùn pé ẹ lẹ́bi lẹ́bi. ìwà abúdíẹ̀

ṣùgbọ́n máa ráyè fúnra mi. náà kò rí rárá rárá máa fi. ó ti yé mi sá ṣe rí sìmẹ́ǹtì tó kù yẹn náà máa gbégbèsè lórí ẹ̀. ó máa dàbí gbàdí mo dẹrù dẹnu. no no no no no. oṣù oṣù bíkọ́ rẹ̀ jà pa lọ wò ó ti ṣe kí ni sọ́kè wo yẹn torí èso wèrè èso pọ̀ bí kí ni sọ́kè wo yẹn dà tó kúrò sá. ara sẹ́ẹ̀ yẹpẹ́ rẹ̀ èmi ni mo relé fúnra mi o mẹ́rin ló kù bọ̀tùmọ́ ara ẹ kí wọn fẹ́ ṣe ẹ dé tójú ẹ kọrẹ lọ́wọ́ báyìí kí ló ṣẹlẹ̀. díà ìwọ ló kọ ọsẹ. kí ni mo ṣe. ìwọ ló jẹ́ kójú mi rí bó ṣe wà yìí. Ah, jọ̀ọ́ bínú kí ni nǹkan tó fẹ́ tí mi ò ṣe fún ẹ kò sọ fún mi ni because mi mọ reason tó jẹ́ wípé wàá túnṣe máa lọ sí ọ̀dọ̀ rẹ̀ mi ṣẹ́gun ọmọ lọ bèrè owó lọ́wọ́ ẹ̀ for what kí ló tún fẹ́ fowó ṣe kí ló bèrè lọ́wọ́ mi tí mi ò ṣe fún ẹ eh? ah, èmi ò lẹ́ẹ̀kí owó kan bẹ́ẹ̀ yẹn nà eh? ọ́. ṣùgbọ́n rẹ ni. stop that what's the meaning of that èwo ni ṣe bọ́ ọ̀rẹ́ ẹ ni ṣé o mọ̀ wípé àìnítẹ̀lọ́rùn ni Yorùbá máa ń pè é nǹkan bẹ́ẹ̀ ni èmi ò láìkẹ́ jàre. ọ̀dà má bínú. it's okay. a ní kó má bínú. it's okay that, that's alright that's okay that's okay. jẹ́ sáré lọ dáná fún yín. how far ibi tí o lọ báwo ni. níbo ló lọ. náà lọ mo kàn fẹ́ sáré wo nínú sífù. kẹ̀kẹ́ sáré mo ní kí n dáná. àdàbà yín pògèdè bíi pí ẹyẹlé ò gbọ́ ẹyẹlé ní kúkú ló ń tìrì. but ọ̀gá látàárọ̀ tí ẹ ti ń bá wa sọ inú òkùnkùn lẹ fi wá sí i ẹ kàn ń pòwe ṣá please tell us what the problem is. ó yí ọmọ tó ń ké ó dẹ̀ yé ìyá ẹ̀ tó ń bẹ̀ yes gbogbo ọ̀rọ̀ tó ní kálukú yín sọ pátá kò sí tí mi ò gbọ́ especially Mr. Olawo. yes gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ pátápátá káàkiri tẹ́ ń bà mí jẹ́ kò sí tí mi ò pa ẹ̀ o but I want you to know one thing ẹ̀yin nìkan kọ́ ni staff mi ẹ̀yin nìkan kọ́ lẹ̀ bá mi ṣiṣẹ́ àwọn tó jókòó yìí náà staff mi ni wọ́n wọ́n ń bá mi ṣiṣẹ́ ẹ tún sì pọ̀ jù báyìí lọ wáyé tó fi jẹ́ pé wọ́n nìkan ṣòro ìṣe tó wù ẹ́ wáyé tó fi jẹ́ wípé iṣẹ́ tó yẹ kó ṣe ò ní ṣe ọ̀tọ̀ ní nǹkan tó máa mú káàkiri wáyé anyway kò sí problem kò sí wàhálà bó bá ṣe wo ní kálukú kò ṣiṣẹ́ ní tí mo mọ̀ tó dá mi lójú ni wípé ẹni tó bá ń rojọ́ kó máa rò lọ mo fà á sí ọ̀dọ̀ ọlọ́run ọba èmi náà fúnra mi tí mo dẹ̀ ṣe tí mo ṣe tí mo bìlí pé tí mo ṣe dá ọ̀dọ̀ ọlọ́run ọba lórí kálukú wá wà tó bá oníkálukú kó máa ṣe. my dear brother tó o bá ṣe ní tó kù díẹ̀ káàtó mo máa sọ fún ẹ continuously ni ó dìgbà tó bá tó gbọ́ tó bá lẹ̀ kọ̀ tó lóòrè gbọ́ ìkòkò ní gbomi ó pẹ̀ lè ṣe. Um, um, um, sorry sir. okay. ẹ má bínú pé èmi máa gbó àgbà ìbò mi lọ tòró nìkan tí èmi tiẹ̀ fẹ́ wá bá a sọ ní mítìn tẹ́lẹ̀ mi mọ̀ pé ọ̀rọ̀ tá a fẹ́ wá sọ ni ẹ ń ṣe rí èmi ti rí location èmi tó yàtọ̀ sí ti alọ́wọ̀ tẹ́lẹ̀ yẹn àníbà tí mo dẹ̀ ṣe investigation mi mo dẹ̀ rí pé nǹkan tí a máa rí lórí ilé ó máa times five tí a máa rí ní orí ìdí fún máwọn tá a kọ́kọ́ check yẹn so yẹn lè ní kèmí wá sọ fún meeting yìí mọ you should just check that one. can you imagine ẹgbọ́n tí mr kọ́láwọlé sọ mr kọ́láwọlé no mo ní ẹgbọ́n tí mr kọ́láwọlé sọ anyway mr kọ́láwọlé ẹ má rẹ̀wẹ̀sì nínú iṣẹ́ yín ẹ má ṣe lọ mr kọ́láwọlé ẹ̀yin náà ẹ má rẹ̀wẹ̀sì ẹ má ṣe nǹkan kan tó dá mi lójú rẹ̀ n tí mo mọ̀ tó dá mi lójú ni wípé bí oníkálukú bá ṣe ṣiṣẹ́ sí. Si, tí owó ṣe wọlé sí bẹ́ẹ̀ náà la ṣe máa increase owó tó yẹ ká san fún yín mi ò sọ jù bẹ́ẹ̀ lọ thank you very much. Um, sir um, mo fẹ́ rí yín fún ọ̀rọ̀ kan. ẹ ó yà. Um, no láàrin èmi àti yín nìkan ni. Mm-hmm. no problem you can go you can go no problem. ẹ pẹ̀lẹ́ sà ẹ kúṣẹ́. dúkìá o dúkìá o máa jẹ́ ilẹ̀ mi o wà á ti nú ẹnu ẹnu ẹnu ẹbí ẹni tí ò ní fún un káàkiri lọ. Ah. ọ̀rẹ́ ojú ẹ̀ka. ìkórè ní ah. bújà. <laughs> báwo ni nǹkan fún ọ̀rẹ́ báwo ló ah, ah. ga jù. wọ́n jíṣẹ́ fún ẹlẹ́fíìsì pé mo wá wọ́n jíṣẹ́ fún mi o ó dẹ̀ yà mí lẹ́nu ah, mo wá wò pé òkè ibi tèmi náà ń lọ yẹn tí n bá ti ń padà bọ̀ màá ya ọ̀dọ̀ ẹ kí n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìṣèbí kò sí problem. kó má bàa sí ni jàre kó má bàa sí ni ìyá yìí ṣáàmọ̀ <laughs> òun ni òkùnkùn fún wọn lé wọn. <laughs> ẹ mà kùnà wo lé o ìnáwó ilé náà ni so wọ́n ṣàṣì bẹ̀rẹ̀ sí bú owó fún òun àtàwọn ẹ̀gbọ́n àtàwọn àbúrò ẹ̀ nìyẹn bọ̀tẹ̀ ìtàn bù fóun ló pọ̀ jù tí wọ́n ṣàwò pé ah, èmi ọkọ ẹ̀ ọ̀rẹ́ olówó ni mí ẹni ńlá dẹ̀ ló ń ṣe nǹkan ńlá ẹ̀ a máa ní ibi ẹ̀ má jẹ́ sọ pé a máa ní ó máa ní ibi two hundred thousand two hundred thousand ẹ̀ ọ̀dẹ́ nìkan ètè san kíákíá ó pẹ́ jù jọ sátidé tó ń bọ̀ iná nìkan san gbogbo wọn ah, two hundred thousand ajẹnifújà má jẹ́ kí n tàn ẹ́ jẹ sórí ojú ẹlẹ́dàá ètò owó pọ̀ lọ́wọ́ mi lásìkò tá a wà yìí. nítorí àdébí náà ṣe sọ̀rọ̀ owó tó pọ̀ kò ju two hundred thousand lọ. iṣẹ́ tiwa náà kàn ń rí bákan bákan bákan ni. ó wá wọ́ọ̀sì ti pé kó fún mi ní two hundred thousand tì fún ìyàwó mi kójú má tì tán ti bìlífù pé ọ̀rẹ́ olówó ni mí ajẹnifujà ní tí mò ń gbìyànjú àti ṣe lálàyé ni wípé sórí àwọn business kéékèèké kan tèmi náà tó ń ṣe àpapọ̀ iṣẹ́ tí mò ń ṣe yẹn ó kó àwọn owó díẹ̀ lọ lọ́wọ́ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní tó fà á nìyẹn. bẹ́ẹ̀ dojú tì mí ilé àná nìyẹn. pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ojú ò ní tiẹ̀ n tí màá ṣe rè gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́ ojú dẹ̀ ló rojú ṣàánú àká nọ́mbà ẹ wà lọ́wọ́ mi tí èmi dé ọ́fíìsì màá ní kán bá mi transfer hundred thousand sí àkáǹtì mo má bínú kàn bá mi manage torí ọlọ́run. ah hundred thousand <laughs> èyí tó jẹ́ last born wọn gan one fifty náà sọ pé ọkọ ẹ̀ dálẹ̀ nígbà tí ìyàwó tèmi máa lọ ń kó bí hundred thousand lẹ́bi pé olú ẹ̀ ò ṣe nǹkan kan náà ni. ajẹ́nifújà máa wọ̀rí ok n tí màá tún ṣe rè lágbára ọlọ́run ọba wọ́n á ṣe hundred yẹn gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú but kóṣù yìí tó parí màá make sure pé hundred thousand tó kù ó dé àkáǹtì ẹ. títí mọ́ntẹ́ǹdì lọ́nlọ́n. ẹ mm. eh, mọ́ntẹ́ǹdì lágbọ́rọ̀ lọ́n. Ah, wọ́n á ti ṣe patí tán. ajínifújà <laughs> eh, eh, mo fẹ́ kó understand mi èmi náà fẹ́ sọ̀rọ̀ mi di ẹni tó fúyẹ́ tó wà ló ń gbéraga pé òun wúwo ní tó fà á nìyẹn bọ̀ lágbára ọlọ́run ọba tí bá máa fi dé ọ́fíìsì hundred yẹn á dé àkáǹtì yẹn. dẹ̀ máa wò kì í ṣe pé òun mi láti máa stress anybody tí bá ṣe pé business tiwa náà èrò ti pọ̀ jù díẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta n tó fà á nìyẹn bọ̀ tí mo ti gbé ẹ máa rí i máa pọ̀ sókè rajà àfi sùúrù everywhere nìyẹn ti ń ṣẹlẹ̀ eh, ìgbà tí mò ń bọ̀ yẹn mo rí i pé òun ṣọ ẹsẹ̀ ni ṣe bó ti ṣe tán náà ni àbí for today ẹ eh, ó yá wọ jẹ́ ká máa lọ wọ́n nu mọ́tò ká máa lọ. àgbẹ̀ hmm, mi àárẹ̀ àárẹ̀. jẹ́ kí n gbé e dání sẹ́ẹ̀. mi ò rọ má ṣe yọnu ọlọ́kadà mi máa tó dé bí mo ti pè máa tó dé sí ẹ. Eh. ìdá no problem o ṣe ọ̀rẹ́ bá wa fi dé ọ́fíìsì tí bí yàrá dún ní orí aago rẹ̀ o ṣe. ní hundred thousand yẹn. ẹ bá mi kí yàyà ta ọmọ. lẹ́lẹ́yà. èèyàn bá kú sọ̀rọ̀ olówó rárá ó máa pè tẹ̀ ó máa pè kí ni ìwúlò olówó tó wà láyé bí aláìsí. èèyàn ẹ ṣe ọ̀pẹ̀lẹ̀ bó lọ jẹ́ ẹ wo àǹtí kí n má bo orí ọjà ń yá yàtọ̀ níbí ẹ mọ òdodo tẹ̀ tẹ́ sọ fún mi pé à pé odò ọ̀yọ́ ni ṣọ́ọ̀bù àwọn kìnnìkan kìnnìkan wà mo fi ìbákọ̀bákọ̀ pé odò ọ̀yọ́ kẹ̀ but ìgbà tí mo dé ibi mi gan rí yàtọ̀ the difference is clear. <laughs> Eh, you know i told you sórí odò ọ̀yọ́ yìí sórí ẹsẹ̀ tó ń lọ báyìí pẹ̀lẹ́sẹ̀ tó ń lọ báyìí kò sí pharmacy shop kankan tó ń serve wọn so there's no way tó máa wà bíbáyìí tó lè ta lèmi ṣe wo pé n tó lè ṣí sí bíbáyìí náà ni dẹ̀wọ́ bọ́lọ́hún ọba ṣe ṣe ọlọ́mọdé ẹ̀yẹ ká ṣáà rẹ̀ ta lórí òní fọ́ lálẹ́ dò ní kù èmi gan ti ṣọ̀fùkì títí tí lánàá mi ní ìbáyé sí ti bá lọ sí máa gbóògùn kàtà ìná tó bó ṣe rí nìyẹn bàbá máa tún padà wá gbogbo bíbà yàtọ̀ kúndùn. àmín àmín lágbára lọ ẹ ṣe gan ni wá ṣé orí ti kàtà tẹ nìyẹn ẹ gbọ́dọ̀ gbà nǹkan kọ̀ọ̀kẹ́ tó lọ. àwọn náà ní ká kọ yà ẹ ṣe ẹ ṣe ní irọ́ irọ́ irọ́ irọ́ mo kàn fẹ́ béèrè mo fẹ́ wà ṣọ́ọ̀ wípé mo sọ lọ́jọ́ ẹgbẹ́ mi nínú mọ́tò. all right my dear òun náà lẹ ti múlẹ̀ ẹ̀kọ́ wá fún sílẹ̀ lọ́rùn. ah sista mi mi ò mọ̀ wípé ilẹ̀ bá woman you get shop ṣá. èmi ni nà ṣe bó mo gbà tí mo sọ pé mo fẹ́ bá get shop tí mo eh. sọ fún yín gbà yẹn pé oh. ní eh, vacancy bí báyìí. mo ti rántí hmm. ah, mi mọ̀ pé ìgbà yìí máa tajà báyìí o. can you imagine woman yìí ń tàn mí báyìí o what is wrong with you ṣé o ti gbàgbé pé ṣé bíbá ni mo sọ fún ẹ ṣọ́ọ̀bù tí mo fẹ́ ni kò wá gbàngbà yẹn tí mo ní tó o bá ráyè wà á lè fọmọ kan síbẹ̀ pé ibi ìbá ojú ọjà ló máa jẹ́ because àwọn ṣọ́ọ̀bù yìí ò tí ì sí níbi kò sí sẹ́ni tó gbàngbà yẹn mo ní wàá tà wá ṣe everything o ní no o ní you don't want a local shop you don't want a shop in a local area you don't want kinní kan o ní vi ìkòyí tàbájà nìwọ fẹ́ so kí tó ló tó fa onídìí ṣọ́ọ̀pù bí. ẹ máa sọ bẹ́ẹ̀ tó tọ́ ọ ẹ̀gbọ́n kan tí wọ́n máa yẹn sọ lẹ́nu ó ní pé òun ń tà lójú méjèèjì ni o. ó máa ta. Ah, ọ̀gá o ṣé ẹ lè bá mi get shop ní around bíbá. èwo wá tún ni decision of pé kẹ́mi bẹ́ẹ̀ wá shop sí bíbá yìí o fẹ́ wá bí. Ah, sista mi kan ti mú so pọ̀ jù now this place selling place ni tó jẹ́ wípé ojú ọjà méjèèjì bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ ló ń tà tí bá ní shop bíbá yìí kò pọ̀ jù mọ́ náà tí bá ní bẹ̀rẹ̀ tí mo tún ní bíbá yìí kò pọ̀ jù. ọlọ́kànjú àníyàn ẹṣẹ kẹmi lé obìnrin yẹn kó ń bẹ kí sọpá àbúrò mi fẹ́ gba ṣọọpù. mi ò ní kẹ ní kókóró ní ṣọọpù àníkẹ bá mi wá bò mí lójú ọjà báyìí tèmi náà lè máa tà nǹkan tí mò ń sọ nìyẹn sista mi ẹ̀ ṣàlẹ̀ fàbúrò yín lẹ̀ kéré kó tara àtàlẹ́ máa máa rán tó bá yẹ wá start mọ́tò ìwà jẹ́ ká máa lọ. ẹ wo ẹ bẹ mi gẹ́tì ṣọ̀bù ẹ bẹ mi gẹ́tì ṣọ̀bù ẹ bẹ mi gẹ́tì ṣọ̀bù mo mọ ẹgbà tí mo fi bẹ́ẹ̀ pé ẹ bá mi ẹyẹ gbọ́dọ̀ kò fọmọ síbẹ̀ onírárá pẹ́pẹ́ sí igbá kan dogóje kan wájà pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o ẹ kú iṣẹ́ o kí ló ṣẹlẹ̀ ẹ ṣiṣẹ́ ni. sìmẹ́ǹtì tán ni sà. sìmẹ́ǹtì ti tán. bẹ́ẹ̀ ni sà àtàná láti sọ fún wọn wọn lè gbégbèsè lórí ẹ. n tó ń sọ fún mi ni wípé sìmẹ́ǹtì ti tán láti àná. bẹ́ẹ̀ provide mi tẹ̀ máa fi ṣiṣẹ́. àtọ́ sà. ibo ló lewa. Isso não wà. Ah, ìsìn lọ O senhor, lọ. ó sì kò dẹ̀ sí sìmẹ́ǹtì ní site. àtọ́sà. ẹ máa bọ̀. ok sir. ibu ló wá fẹ́ sìn yàn lọ báyìí torí ọlọ́run ṣé ṣé báyìí ló gbà ní àbí. ibo ló ti ń bọ̀ àmọ́ sí pàdé mi kan lọ báyìí ni mo pé kíkan sí pé kíkan pẹ́ lẹ́sẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀. Ah, ah, ọkàn làwọn o fi iṣẹ́ sílẹ̀ ó sin ọ̀rẹ́ ẹ lọ wẹ́ ìyẹn ò tiẹ̀ jẹ́ problem fẹ́mi jọ̀ọ́ má bínú mo débí nísìnyí mo bá àwọn gáìsì wọn kó block mo ní kí ló ṣẹlẹ̀ tọ́wọ̀n ṣiṣẹ́ wọ́n ní kò sí cement ń gbọ́ báwo ló yẹ jẹ́. ẹ ẹ òun ti sọ fún mi lánàá pé kò sí cement wọn àgbẹ tí mo yẹ sin ìpàdé mi lọ tó bá máa dé kíkọ pé ńlá gbé pé kàmọ́ bá máa arrange fún cement tó kù. Ah, ọkàn làwọn sìmẹ́ǹtì tola ti àná ní site ó dẹ̀ gbìyànjú àti pe mi ko ṣàlàyé fún mi káde mi provision fún sìmẹ́ǹtì kó lè máa báṣẹ́ lọ láti àná ló ti sọ fún ẹ ó dẹ̀ sọ fún mi ah, ìkà ni wọ̀ bọ́ì ìkà dúró kí ló ń ṣe ẹ ni ìṣòro tó ní jọ̀ọ́ má bínú. lu kí ló dé tó fi bìlífù wípé àrùn ogun ọmọ ló fẹ́ jẹ́ yes jọ̀ọ́ ṣé tó bá jẹ́ wípé ẹ̀gbọ́n ẹ àbí àwọn ẹbí ẹ ló gbérù nǹkan báyìí kalẹ̀ má bínú jọ tí sìmẹ́ǹtì dẹ̀ tán láti àná báwo ló fẹ́ rí lára ẹ̀ sọ fún mi èwo ni má bínú wèrè tó wá ń ṣe nísìn bọ̀bọ̀ yìí mo ti sọ fún ẹ láìmọye ìgbà wípé level tó fi ń bá mi ṣiṣẹ́ ó kù díẹ̀ káàtó kí ló dé ṣé wọn nìkan ṣo ni staff ló kọ́ fẹ́ gbà ní kí ló lè tó yẹn báwo ló ṣe ń ṣiṣẹ́ báyìí torí ọlọ́wọ́ òde bẹ̀rù ọlọ́wọ́ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yìí ọmọkùnrin ẹ́ ok jọ̀ọ́ bínú owó iṣẹ́ táwọn ẹni yóò ṣe lánàá àtòní ta ló fẹ́ san. ok ẹ má wọrí o ti wò pé mi ni màá san àbí mo mọ nǹkan tí màá ṣe nínú owó ẹni màá ti yọ half money ló máa gbà lóṣù yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah kí ló dé ah in fact nǹkan kan ti nǹkan kan ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀bọ yìí o. tó lè gbá mú gbogbo ètò kọ̀dẹ́ mú lé kókókókó kí ló lè tó yẹ jọba bínú àṣọ ìgbẹ́ mi ò wá sí ìbàyè láti wá inspect nǹkan so kó jẹ́ wípé next week màá tó wá that means throughout this week kò ní sí cement o ò ní ṣiṣẹ́ ẹ̀ ní ṣe anything kí ló ṣẹlẹ̀. sórí jẹ́ kí n sòótọ́ kan fún ẹ mo mọ gbèsè tí màá gbé lórí ọ̀rọ̀ yìí bó ṣe ń bá mi ṣiṣẹ́ yìí at the end of the day máa padà sáàkì ẹni máa lé ẹ dànù mi ò dẹ̀ ní fún ẹ ní kọ́bọ̀ o ti gbọ́ tílé mi mọ̀ ṣòro tó ní ẹ má bínú ẹ má bínú wèrè náà máa sọ lẹ́yìn tó bá ti mọ̀ pé nǹkan tó ṣe kò dá ẹ wo ìwọ ọyá tẹ̀lé mi ẹ sà kí ló ṣẹlẹ̀. mi rò bí a kì í wọ mọ́tò kì í kà lọ àárín fún símẹ́ǹtì àmàlùkà lè bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ sà ìwọ ìwọ tó ò ní làákàyè ìwọ tó ò ní làákàyè tí sìmẹ́ǹtì tọ́ ní sáìtì tó ò lè mọ bí mi ṣe máa débẹ̀ kí ṣe máa lọ kó tó wá tẹ̀lé mi kò lè possible òun mọ àwọn materials tó kù tá a máa need. wọ́n wọlé sínú mọ́tò gàrí. wọn ò bọ́ yìí ó dà. Thank you. oúnjẹ dùn. Zat, mo ní Mm-hmm ẹ̀fọ́ ètò tó wọn bá mi ju díẹ̀ sí. mi máa wọnú abọ́ ó ti sáré kó ẹ̀kọ́ sáré kó jẹ wo márùn kò máa pọ̀ ilé mi o ṣeré tó kù nínú pọ́ọ̀tì yẹn ayọ̀mídé lónìí ọmọ mi lónìí tẹ̀sí gbọ́. ẹ jọ àwọn tẹ máa ń ṣe yóò dáa ẹyin la kọ́kọ́ mọ̀ ká tó mọ ọmọ ẹ jọ ẹ bá wa gẹ̀ẹ́tì ẹ̀fọ́ ṣẹ́fẹ́ ká máa jẹ ilé ìlàsàn ní báyìí. Hmm, ẹnu sísìn nìkan náà ń gbà lọ́sọ̀ọ́ yá àbí ẹ jẹ́ kọ́ ọmọ mi jẹun kó jẹ́ ti sè é o ti gbọ́ tó bá ti jẹ́ pé tó ní bẹ́ẹ̀ ni. mẹ́fà sí mi kíchìn yẹn tọmọ mi ní pọ́sibú. máa sọ fún mi pé ẹ̀kọ́ àti màsí lọ́la tó rọrọ̀ ẹ̀fọ́ ẹ̀ tó láìkì ni ó ti sún mi. àmì mi ò ń jẹ fọlọ́la ẹ̀gúsí ni kò bá mi ṣe. because ẹ̀fọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ ojoojúmọ́ ìyá ṣé kò kí n sún yín ni ẹ ti láìkì ẹ̀fọ́ tó yìí. ilé ìtọ́gbẹ́ mo ti kúrò bẹ̀. báwo. ẹ kà sọ. ọ̀gá ẹ̀ ń gbẹ̀yìn báyìí sí wàá wọlé kó bá mi. ṣé Fikore ò sọ fún ẹ pé òun fẹ́ ṣe get together party. ah Fikore <laughs> kò lè sọ fẹ́mi bóyá o ti mọ̀ pàǹjà. ọ kí ló fàjà láàrin yín kí ló ṣẹlẹ̀. ìjà gidi sánsan ni o ó ti mọ̀ pàǹjà nìyẹn mò ń bá jà kì í ṣèjà kékeré adẹ̀jẹ palabaya nígbà tí èèyàn bá fẹ́ láhùn ní ayé ẹ̀ ṣerú mi ló yẹ kó láhùn sí lẹ́mi tó jẹ́ pé business tó ń ṣe tó fi di olówó tó fi di star láàrin wa lẹ́ni táwọn èèyàn ń pè Fikore Fikore káàkiri èmi ni mo introduce ẹ̀ sí business yẹn kí n wá bá ìrànlọ́wọ́ dọ́dọ̀ fi kóre kó wá di pé a máa gbá mi síbi gbá mi sọ̀rọ̀ ó sọ mí di <laughs> àwọn ríà boys wo ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà ní ohun tí fi kóre ṣe yẹn á sùn fi ẹ̀ á jẹ́ kíní kan yà náà pé. má ṣe bẹ́ẹ̀ o oh, mo ti ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ jù. láàrin mi àti ọ̀rẹ́ jọ ni gbogbo wa ṣe ti stand ok kò sọ fún ẹ fine èmi dẹ̀ ti sọ fún ẹ sí. gbọ́ mi mo ti ṣe ọ̀rẹ́ dì mo ti rojú ẹ̀ fáwọn bàá mi lábúlé wọ́n fi ìyà jẹ tó jẹ́ pé a rí ní ẹran ńlẹ̀ báyà pé lówó. ọ̀rẹ́ a ní kó má ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò tí ì le tó báyìí jẹ́ kájọ débẹ̀ ń sìn at least bàtà bá parí gbogbo nǹkan tá à ń ṣe ẹ̀hẹ́n àdé jókòó àdé sort things out o ti understand so má ṣe bẹ́ẹ̀. Mm, mm, mm, mi lọ mi lọ mi lọ mi lọ mi lọ ah lọ báwo kí màá mi wá láti ọ̀run kọ́ ni pé kí n dé pàtí yẹn mi mi lọ mi ò lè bẹ́ẹ̀ ẹ máa lọ ọlọ́run àsìn. èmi mọ̀ pé nǹkan tó le tó yẹn jẹ́ kí mi máa lọ ń gbà yẹn. téèyàn wà kó láwọn òṣì bẹ́ẹ̀ yẹn wá tẹ̀ máa fi yàn pa jẹ́rú èmi. Ah, èmi tí mo mà ti wáyé onírànbọ̀ ẹ̀ ló ń fipá yóò bọ́ tí mo lè ṣe nìyẹn ju. Ah, mo ti ń tì í náà. èmi ní kárẹ̀ rẹ̀ máa fún ẹ nígbà tó kù. ó jẹun nìkan ló mọ̀. ìkórè kọ. nípa tí ṣígun sísìn mi rò ó pé mo máa lè raṣọ yẹn o kí ló tó lè rà. sọ́ọ̀nù owó yẹn pọ̀ mí lè ra mi ò dísítà nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi lọ́lọ́jọ́ mẹ́ta yìí sísítà mi mẹ́wàá ń ṣẹlẹ̀ iná ń jó mi lábẹ́ aṣọ tí mi ò mọ̀ mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bù mi tó yẹ pé àní rí owó pé àtà akówójọ báyìí àní rí gbogbo ọjà tó dà nínú ṣọ́ọ̀bù gbogbo ẹ ti lọ sílẹ̀ tán mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ayé mi o. lórí gbogbo ètò ìsọyìn ìsọkúsọ gbáà ló sọ bíkọ́ sórí aṣọ ti chief mrs yẹn you will buy it. èmi ò wá sọ ti pati mi ò sórí eléyìí o ò ní choice o o ò mọ iye nǹkan tó ti bá yín ṣe tán pátápátá láéláé ni don't even say that again and besides that ìwọ náà tó ní shop tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ló fi káàkiri how many times lọ sí shop ẹ̀ mo bèrè lọ́wọ́ ẹ̀ wọ́n kọ́ àwọn ọmọ sí shop lọ́wọ́ mọ̀ pé àwọn ọmọ yẹn máa ń du àpò titi wọn ni àwọn náà lẹ́bi wọ́n ní responsibility tó yẹ pé wọ́n need help gan tó ju titi ẹ tẹlòmíì lọ wọ́n máa dówó nínú shop ó mọ̀ pé ojú olójú ò lè dàbí ojú ara ẹni ojú ọlọ́jọ́ rẹ̀ dojú ẹni then àwọn tẹjọ́ don't have the same product tẹ́kùn tó bá débẹ̀ wàṣọ yàyà wàṣọ ọrọ̀ ajé you are not there to even do it ẹni tó dẹ̀ gbani láyà aṣọ fojú rẹ̀ wo ni ni what are you talking about àwọn tó yẹ pé product tó ń ta náà làwọn náà ń ta ìwọ kẹdẹrẹ yìí church ò ní lọ ò ní lọ mọ́ṣáláṣí kò sí kankan tábà sọ pé àdúrà dé báyìí kò sétò àdúrà tó gbé kalẹ̀ kò sí kankan tó máa ṣe àwọn ọmọ tẹ̀dẹ̀ fi sí ṣọ́ọ̀bù àwọn ọmọ yẹn wúlò. Ah, ọmọ yẹn ti pa mí sáyé mi ò mọ̀ ah, sísá mi ó dàbí pé nǹkan tẹ̀sán ni màá ṣe wọn wá bí màá ṣe ló máa jókòó sí ṣọ́ọ̀pù yìí wọ́n ti fẹ́ jẹ mí máa yẹ tán báyìí. lábẹ́ àkóso bó tilẹ̀ ń kórí ṣé òun gbọ́ tèmi o máa wá owó pati eléyìí tá a ṣe fẹ́ ṣe you have to look for that one and then wàá ṣẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣe amendment ayé ẹ̀ lọ́sẹ̀ bí ọmọ wà tó ṣe ṣe gbogbo tàbí fifty three thousand naira. kò possible ẹ wo èmi ò ní owó tí mo fẹ́ fi raṣọ yẹn o. kódà kò burú three thousand orí ẹ. sista mi ẹ ṣe yàpọ̀ mi díẹ̀ báyìí bọ́ọ̀lù ṣe máa ṣe báyìí out of fifty three thousand ẹ máa fún mi three thousand naira. kì í ṣòwò kì í ṣòwò. ó dáa ẹ máa yọ mí kó da sísá mi. three thousand. sísá mi kà ní. mi ò ṣeré ìkà ní. Ah, ọlọ́run gbọ́ ẹ̀wẹ̀ mi ò ní o mi lọ máa wọ nǹkan tí bá ní máa wọ nǹkan tí bá ní. you will look for that money. same I don't have. you will have it. èmi náà ni mo wọ̀ ní. irọ́ èmi ẹ̀ bá wọ̀ nǹkan kan the only thing I can do is to give you the fifty three mo lè wá gbé ẹ̀ lé kájọ lọ. ó yẹ fún fifty three tẹ̀sán. wíwọ́n mi three thousand mo fẹ́ sọ ẹ wo sísá ẹ mú nílẹ̀ tó máa jókòó sí ṣọ́ọ̀bù ìwọ náà tó ní. ẹ mò ń gbọ́ yín òkè sá. èmi ni mr wọ́n ti kọ́ ní màá rẹ̀ sá. kí owó ni kókó hmm. kí ni mo lè ṣe lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí o torí mi ò need the staff àwọn tó ń bá mi ṣiṣẹ́ wọ́n wà òkè pẹ̀lú mi ah ok kí ni mo lè ṣe o owó ni kókó òdẹ ní ní kéèyàn wá sọ́dọ̀ wa ká má wá nǹkan ṣe sí i ok jẹ́ ká ṣe báyìí um, màá júwe sáìtì kan fún ẹ nísìn wàá lọ síbẹ̀ tó bá débẹ̀ ẹni tó bá bá ń bẹ̀ yẹn á wo ohun tó ń lè fún ẹ ṣe á pè mí lórí fóònù ṣó ti yẹ. ìwọ náà ṣe jẹ́jẹ́ o. ẹ kí ni mo lè ṣe fún mi. èmi ni mr bajé ní kí wọ́n rí sá. ìwọ ni Bánjí pè mí fún lórí fóònù. ìwọ jọ̀ọ́ bínú kí ló dé tó ṣe ń bọ̀ báyìí láti bàtí báyìí ti pè mí tó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé o ti kúrò lọ́dọ̀ òun kí ló dé tó jẹ́ pò ṣe ń bọ̀ wá bá mi ni. ẹ má bínú sà ẹ kò sí wàhálà màá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ ni torí tẹ̀tẹ́lẹ̀ náà ẹnìkan ṣo ni mo lágbára láti assist and tí mo believe pé mo lè ṣe for now ni pé first come first serve ni màá fi ṣe ìyẹn á lè jẹ́ ẹ̀kọ́ fún ẹ sódà tó bá di ọjọ́ mi tó bá ní kó lọ report síbì kan wàá lè tètè káràmásìkì wàá lọ síbẹ̀ o ti gbọ́ mi ò mọ tó máa ń ṣe yín ah, kí ni problem yín tẹ ẹ níná hello. ẹ uh, yà Fikore lè ń bá sọ̀rọ̀ o. ẹ à <laughs> èmi náà ni mo ṣiṣẹ́ bẹ̀ bẹ́ẹ̀ ni. mi gbọ́ dẹ́kì ń mì àbí kí lè sọ yìí dẹ́kì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kún ó mì ẹ jọ ẹ wò ṣé mi ọ̀rọ̀ gbèsè lẹ́ ń sọ yìí ọlọ́mọ má jẹ́ ká dáràn kẹ́ kẹ́ kì í ṣe màmá mi ẹ wo ẹnjìníà ẹ máa pè yín padà sá ṣe ti gbọ́ ẹ jẹ́ kí n pè yín padà. ẹ ẹ jọ torí Ọlọ́run mo dáràn. ẹnikẹ́ni àwọn àmì pé kí n lọ bá ní sáìtì ẹ̀ sá. Ah, ah, o ò ní làákàyè rárá ni tójú ẹ bá tiẹ̀ fọ́ ká lóò fojú yẹn rírẹ ṣé etí ẹ tún di ni o gbọ́ nìsí tó ń sọ fún mi lórí fóònù pé problem kan ti ṣẹlẹ̀ jẹ́ kí ó mì ó fẹ́ ru ó ń bá mi sọ ó wò ó mo tẹ̀ ti wà ókè pẹ̀lú yín ẹ bá lọ Mr Banji màá Banji màá owó gbogbo màá àwọn méjèèjì sàn. àbúrò àwọn ni mo ti jí kó láàárọ̀ láàárọ̀ náà ẹ ló ọ̀kan làwọn ló ń hmm. fi kíkí sílẹ̀ wọ́n ti pè ẹ́ oh good ìwọ náà ti receive call yẹn ó ti rí ibi tó bá mi dé báyìí wọ́n ní dẹ́kìn tí ẹkún ní ọjọ́ wo náà wọ́n ló ń mì sórí bó ṣe dágbèsè sí mi lọ́rùn n tí mò ń sọ rèé ọ̀kan làwọn n tí mò ń bẹ́ẹ̀ sọ rèé but má wọrí èmi mọ̀ pé tó bá dójú ṣíṣu ìdí máa là ní ó ti gbọ́ kò sí wàhálà ẹ ló bá ọ ni èmi náà ni <laughs> máa jẹ́ kó surprise ẹ mo ti dé. ìyá mo ti dé padà. ọ̀rẹ́ kí ló dé mo dẹ̀ ń pè láti jọ ọjọ́ yóò gbé fóònù. ẹ mọ̀ mọ̀ pé ó pè mí gbogbo táàmì yẹn you see that time I was on my way to Dubai so mi ti ẹ̀ fẹ́ gbé call anybody because of disturbance so mo kàn mọ̀ mọ̀ keep off ẹ má wọrí má bínú bọ́tí bẹ́ẹ̀ náà ni mo dé tí mo pè ẹ́ padà yìí ẹ tó bá importance mi mi ní pè ẹ́ padà ẹ̀yin po miss tí mo rí pọ̀ gan tí mo kàn ignore ṣòdú bí mo ṣe dé yìí mo mọ̀ pé ẹ̀yin kan wà tẹ́ ẹ ṣe kókó sí mi gan tìtorí ẹ̀ ni mo ṣe ń pè ẹ́ nba àti dúpẹ́ àdúpẹ́ fọlọ́run ayọ̀ náà ni mo dé. wá wá wá wo fiyẹ́lẹ̀ mo ní láti rí ọwọ́ very very important very, very important. Things are hard. I need to see you. Tuesday tó ń bọ̀ yìí, o lè wá wò mí nílé. Tuesday. Ẹ Tuesday ni. Má jẹ́ kó kọjá Tuesday yẹn. Yeah, like I said the other time, money. things are hard. Ẹ àfikẹ́rí ẹ. Tó o bá ti ráyè Tuesday mi rò pa lè ra mọ́. Because tó bá tún ti di ní agbára Ọlọ́run alẹ́ Wednesday mo travel so tuesday gangan ló pay ẹ torí kò sẹ́ni tó lè dé mi wednesday yẹn máa ṣe one or two things láàárọ̀ tó bá dalẹ́ báyìí mo travel mo fẹ́ dé china. ọrọ̀ ajé náà ni gbogbo tí tó gbogbo bá ti ń bọ́ bù bẹ́ẹ̀ yẹn èèyàn ní láti tètè jara mọ́. o ṣeun ìyá ni kí n dúpẹ́ lọ́wọ́ ẹ o mọ́ mi dí ọlá ó ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ pẹ̀lú tibí o àwọn ọmọ mi náà ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ pẹ̀lú àwọn nǹkan tó ṣe fún wọn wo business mi go down my business is going down mo dey need our financial support here financial support mo need ẹ gan please jọ̀ọ́ tuesday yẹn. má jòkó ju tuesday lọ tó bẹ́ẹ̀ lórí mi láàárọ̀ wednesday o mo mi ní rí anybody alẹ́ ni mo ń travel on wednesday. ah of course i will see you my jọ my koko da tuesday yẹn tuesday i will see you. ẹ wọ́n máa bọ̀ ní tuesday mo wà ní láti àárọ̀ títí di five six by seven lọ ọmọ mo lọ club ni o. ẹ nírọ̀lẹ́ màá rí ẹ màá rí ẹ o ṣeun o ṣe gan. bàbá yóò lè wá kù èèyàn gbọ́dọ̀ nígbàdùn náà ó gbọ́dọ̀ máa gbádùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sárúgbó ń gánà kí lọ́jọ́ orí mi ti máa ju sílé nígbà tó lóyè òyà wèrè èèyàn gbọ́dọ̀ máa create time fúnra ẹ̀ kó máa enjoy lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìyẹn ló máa jẹ́ kí ẹ̀mí olúwa ẹ̀ gùn <laughs> o ṣe ẹ ok màmá retí ẹ o ṣe pọ̀ ọmọ akẹ́ àbí ah, ah. sùúrù ó jẹ wo ìwọ náà dáhùn já lọ. Mr. Johnson. Mr. Johnson. ẹ mọ̀ wọ́n ṣe kò lérí ayé. ó oh, dáàdì tọ́ mi wá. yà yà dáàdì. ọkẹ tẹ́bà ti bí tẹ́bà ti bá báyìí wà á ti yí sẹ́yìn lẹ́bẹ̀ẹ́ máa dé. báyà lọ. Mr. Bala mẹ́ta. ẹ tún jọ mẹ́ta. mo mo rí pé wà surprise pẹ̀lú mi ládùúgbò yìí. òun náà pé ibi tẹ́ ń gbé tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ báwo ni ilé. fine àti kó wá sí sáìtì wa. àdúgbò fọlọ àdúgbò fọlọ báwo wá lọ́fíìsì báyìí. Ah, hmm. ọ́fíìsì lẹ bèrè bẹ́yẹn nǹkan ń ṣẹlẹ̀ lọ́fíìsì wa o àríṣẹ́ gbà mọ́ gbogbo nǹkan kan ń dojú rú ẹ wo ọ̀gá wà nù problem. <laughs> Eh, ọ̀gá yẹn wà nù problem ẹ tí ì rí problem wàhálà ò ti dé báyìí rárá wàhálà kò ti dé báyìí ẹ ṣẹ̀ṣẹ̀ ń bẹ ẹ mú iye bọ̀ lápò díẹ̀ díẹ̀ ni ṣe bẹ́ẹ̀ ọ̀gá ti ń lé mi kúrò níṣẹ́ àbí ó lé mi kúrò níṣẹ́. ẹ eh? ẹ eh, ẹ Mr. Ọ̀kanláwọn bọ nǹkan táwa gbọ́ ni wípé ọ̀gá sọ pé àwọn ò lé yín kúrò níṣẹ́. ẹ ẹ wọn ò lé mi bọ̀ kó tó di pọ́n fún mi ní sack letter fún ara mi mo resign ẹ dúró náà kí ló máa ń ṣọ̀gá yín náà tó kọ̀ anybody ló máa sọ̀rọ̀ sí anyhow ṣé tó ẹjọ́ ṣé torí mò ń wọ check and trouser káàkiri kò mọ̀ pọ̀ mọ́ àdàgbà ni mímí náà ní bàbá àgbẹ̀jọ wo kò tí ì rí anything problem ò tí ì dé ba láyé á rí pépà ilé báyà pé lówó because mi nǹkan máa ń understand ṣé wo wo síbẹ̀ nígbà tó máa embarrass mi anyhow a kò sọ̀rọ̀ sí mi anyhow bí ẹni pé mi ò lè jẹ́ nǹkan kan. ẹ ẹ Mr. Ọ̀kánláwọ̀n anything tó léwu nǹkan gà ṣe fún yín ẹ dáríjì wọn. èmi ò tiẹ̀ tí ì bẹ̀rẹ̀ anything anyway mo ì bẹ̀rẹ̀ anything tí bá máa ṣe bẹ̀rẹ̀ gangan egungun ṣe máa mọ̀ pé nǹkan ṣe ni ṣe bí ẹ ṣe ń lè lọ sọ́fíìsì àbí ṣe bọ́fíìsì ẹni kẹ́mi kúrò nìyẹn mo ti kúrò bẹ́ẹ̀ fún yín náà ẹ lè ṣe bó ṣe wù yín ẹ tí ì rí anything nǹkan tí máa fojú ọ̀gá rí nǹkan tí máa fojú ọ̀gá yín rí àwò àrí pépà lè àpè lówó ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ìyá ọ̀tí ẹ ṣe problem ìyá ọ̀tí problem. no problem kí lẹ wá ṣe ní àdúgbò wa. Eh, eh, Mr. Johnson kan mo wá wò lérí ààyè wọ́n dẹ̀ ní pé tí má gbà báyìí máa gẹ̀tọ̀ dán. Ah, yes that's true ṣe rí ilé green yẹn ilé green yẹn ẹ̀hẹ́n tẹ́ bá kàn gba báyìí lọ́kẹ́ gbọ̀nà ọbẹ̀ yẹn ilé wọn gangan ni ilé green yẹn. ẹ kò sí pọ́blẹ́mù ọ̀gá yóò tí rí pọ́blẹ́mù yóò tí ṣe pọ́blẹ́mù a máa ṣe a máa rí àlejò. Mr. Ọ̀kanláwọn ọ̀gá ò ní mọ̀ pé Mr. Ọ̀kanláwọn ló ń dáná jó àwọn lábẹ́ aṣọ o. sáré lágbára ọlọ́run bá ti ń bá ti dán wàá pè é so fọkàn ẹ balẹ̀. ọlọ́run aṣọ ẹ̀ tán. Hello? Hello? Oh, yes, èmi náà ni. Oh, DPO. Ẹ pẹ̀lẹ́ sà. Eh, no n tó ṣẹlẹ̀ ni wípé èmi àti àwọn ènìyàn a ti ṣe meeting ẹ lórí ọ̀rọ̀ fake materials yẹn ẹ a ti ṣe meeting mo dẹ̀ ti sọ wípé màá wá rí wọn mo ní màá replace ẹ̀ padà fún wọn bẹ́ẹ̀ ni sà ok kí n ṣàyọjú sí yín àbí ó dà màá dọ́dọ̀ yín láìpẹ́ yìí màá dọ́dọ̀ yín sà ẹ má wọ̀rẹ́ it's sà ẹ ṣé all right sà station lọ sí ń pè yẹn. station. kí ló ń sọ pé ó ṣẹlẹ̀. sori kọlọ ṣàánú wa ni DPO station wa ní ìbáyìí òun ló tún pè mí yẹn lórí ọ̀rọ̀ fake material tí wọ́n sọ wípé àfi bá wọn kọ́lé èmi àtàwọn ènìyàn rẹ̀ ti ṣe meeting mo ti jẹ́ kọ́mọ̀ wípé màá replace ẹ̀ still náà wọ́n ṣàtún ní kí n yọjú sí wọn DPO ṣàtún ní kí n yọjú o tiẹ̀ ti sú mi pátá. ó ti sú mi náà àwọn irú kí ni gbogbo eléyìí báyìí torí ọlọ́run ẹ kí ló tún fa gbogbo eléyìí kí ló tún mú gbogbo eléyìí wá báyìí ọdún ọ̀la ìlà ìsanwó fún àwọn kan bíi báyìí náà ẹ lọ́wọ́ ó ti sú mi o ó ń sú mi o kí ló fà á kí ló ṣẹlẹ̀. kò yé mi mọ́ bọ̀dẹ̀ a máa wọ̀rẹ̀ just ah. take it easy. ó bẹ̀rẹ̀ kéèyàn èyí téèyàn ọ̀rọ̀ kó tún bẹ̀rẹ̀ téèyàn ọ̀rọ̀ jẹ. àmì àmì ìwọ máa wọ̀rẹ̀ kò disturb ibi tẹ̀mí ń lọ tí n bá ti ń lọ ìyá kan dp máa sọ fún wọn wípé mo ní ìrìn àjò tí mo fẹ́ rìn tàbá lè ti parí mítìn wa níta bá sọ máa jẹ́ kó gbọ́. irú kí lélẹ́ ìtòrò ẹ̀ lọ́kọ́ má fi títí wọn tún disturb ẹ̀ ah, ah. kí ló ṣe wọ́n tún fún wọn lówó lọ́lọ́ láìpẹ́ kí ló tún wà. mo fọlọ́run ṣe máa kí yẹn wé ẹ̀ dáhùn jọ má tiẹ̀ má ronú pa yẹn rárá o. ẹjọ the second tire yẹn ẹjọ tètè bá mi ṣe mi ní pẹ́ wá gbé ẹjọ tó rọ lọ́rùn. oṣù àlà ẹ ṣe gbọ́sà. ọjà kí ló ṣẹlẹ̀ ẹ mú nǹkan tí ara fún. náà kó tó rán wọn lẹ́ẹ̀kan náà lèmi sí wọn pé bọ́tà bá wọn ṣọ̀rọ̀ fún ìgbà rẹ̀. ẹ ẹ wá àmì mo sọ fún ẹ kò yé po kò yé po ṣiṣẹ́ yìí mọ́ nígbà tó sago mọ́wọ́ tí o fẹ́ wo táìmù tó fẹ́ kó o níbi iṣẹ́ ni. kò burú má bá mi lọ sọ́dọ̀ àwọn owó labí kò lọ bá ìjìkẹ̀mẹ̀ ń bẹ̀ mo ní kó ran iṣẹ́ tó fẹ́ràn yẹn. mo dé tán. èsì lọ làǹkó wá bá mi. ní wá bá mi kó ran ẹ ní tó fẹ́ràn ẹ mò ń gbọ́dọ̀ rè. ṣó mọ̀ pé fikó rẹ́ṣẹ̀ kúrò police station ni. irọ́ o kí ló tún ṣẹlẹ̀ nǹkan máa ń kan o oh kí ló wá lè máa ṣẹlẹ̀ sí oh bọ̀bọ̀ ìbáyọ̀ lọ́rùn. má pretend ìwọ ló ṣẹ̀ ọ̀rẹ́ ṣe bí wọ́n fúnra ẹ lọ ṣàlàyé fún mi pé nǹkan tí ó ṣe dùn ẹ̀ ó dẹ̀ sọ pé wàá dá sẹ̀ríà fún un ó ní pẹ́ lẹ́sẹ̀ kan ò ní lọ láì jìyà ọ̀rẹ́ mo fọlọ́run bá bẹ̀ ẹ́ má bínú òun fúnra ẹ ti realize mistake ẹ ó ti gbà pé òun ṣe ẹ báyìí. Ah, ó mọ pé ṣe mi. bẹ́ẹ̀ni mi ò mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ìgbà tó ti ṣàlàyé fún mi mo ti mọ̀ pé mo ṣe ilé àkọwọ náà lọ́gbọ́n. má bínú. Ah, kí ló ṣẹlẹ̀ tó jẹ́ wípé a máa dìídì sọ wípé kò help wa tí wàá sọ di wàá sọ yẹn di bàbàrà kí ló wà nú ẹ̀ àìmọye èèyàn tó lówó lọ́wọ́ tí wọ́n fi àwọn èèyàn wọn lẹ̀ ìwọ lówó lọ́wọ́ wa ń pè pàdé ẹ̀ lọ́lẹ̀ ń pè pàdé ẹ̀ lọ́lẹ̀ oṣù oríṣiríṣi wo bí lóòótọ́ ni mo sọ fún ọ̀rẹ́ wa pé ẹlẹ́ṣẹ̀ kan báyìí kò ní lọ láì jìyà tí bá dẹ̀ sọ mo mọ tí mò ń sọ ṣé mi náà bàbá lábúlé ni mo lọ sí ọ̀dọ̀ àwọn bàá mi lábúlé mo rojọ́ fún wọn wọ́n dẹ̀ jẹ́ kí n mọ̀ pé wàá jẹ́ kinní kan yàrá ń pè ṣé gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí ó kéré gan lẹ́gbẹ̀ẹ́ tó ṣì máa ṣẹlẹ̀ o after all àti rán mu gángan ẹ̀ kò ṣẹ̀yìn mi wàá dolówó tán òdìgbò oríjàjẹ tán wàá wàá pè pàdé ẹ lọ́lẹ̀ kí ló ṣẹlẹ̀. because báyìí bó ṣe wò kó rí ọ̀rẹ́ ẹ̀ ni olódẹ̀ ti ń dọ̀bálẹ̀ fún ẹ ìgbà dọ̀bálẹ̀ má bínú jọ. ọlá ti ẹni o ọlá ẹni o ọlá ẹ ló jẹ o torí pé ntí èmi àti àwọn bàá mi sọ ni pé a tó fifty years lára ẹ̀ ọlọ́run gbogbo nǹkan yẹn á lo fifty years kó tó di pé ó rí solution. fifty years. fifty years. ó ti pọ̀ jù ṣá máa bínú jọ torí ọlọ́run. ah ẹ jọ torí ọlọ́run torí ọlọ́run. kò sí wàhálà mo ti gbọ́ kò sí problem. ọ̀rẹ́ n tèmi ń rò ní ìsinmi pé bóyá kákójọ máa lọ sí abúlé yẹn kémi lè lọ bẹ̀ wọ́n kí n ṣàlàyé fún wọn pé ìgbà tí wọ́n ti lè dáríjì mi o káwọn náà lè dáríjì mi. ok ok that's true ah. that's true ṣé gbà tí mò ń lọ rojọ́ fún wọn ṣé mo mú yàrá ni èmi tí mo mọ bí mo ṣe lọ náà ni màá ti máa débẹ̀ padà. Ah, ọ̀rẹ́ àti pé ká kí ẹ náà ọkùnrin ni ẹ o láàrin èmi àti èmi ò réèyàn tó ń ṣèyàn tó dẹ̀ máa dúró pé lòún ṣe ó sọ fún mi ó dẹ̀ tó ń sọ lójú òun náà pé ìwọ lòún ṣe ah, ọkùnrin ni ẹ o. àṣàjẹ má sẹ́lẹ̀ mi ọ̀ọ̀ èmi àwíkòkò lójú ọlọ́rọ̀. o try o try o ṣe gan ọ̀rẹ́ thank you very eh, eh, much. Eh, ọ̀rẹ́ jọ torí ọlọ́ọ̀ mo ń wò pé kí kinní yẹn kó má lọ pẹ́ jù nítorí ọlọ́run kó lè tètè bá mi lọ ó lè pẹ́ níjọ́ mi téèyàn bá báràn lọ́wọ́ sọ́dọ̀ èèyàn ó yẹ kéèyàn máa ṣe ni. bàbá ah. báràn lọ́wọ́ one thousand wa ó pọ̀ jù tó bá lè ṣe ìrànwọ́ five thousand fún yàn lọ ni ah, kí ló ṣẹlẹ̀. ọ̀ṣẹ́gun ọ̀rẹ́ ọ̀ṣẹ́gun ọ̀rẹ́ ó dàbọ̀. èmi ẹkùn <laughs> ah! ó dà láyé kéèyàn nẹnu kéèyàn fẹnu gbára ẹ lẹ èmi mi ò ní nǹkan kan ṣùgbọ́n mo kó bẹ́ẹ̀ wò ó ṣe wà ẹ́sìn mo mọ̀ pé èèyàn bá nà ka orí one thousand sí aṣọ ní five thousand fún yàn àwọn òṣì ó ṣe yẹ kí èèyàn máa dẹ́rù bá àwọn idiot ilé nìyẹn. fagbemi sórí fikore tí mo sọ yìí ẹran kùtẹ̀kùtà lórí tó bá báyàn mẹ́wàá lọ́dọ̀ mi five five thousand ló wà fún wọn ṣe èèyàn tó fún àwọn àlejò mi five five thousand oye tó lè fún mi ẹni tó ń ra agbádá tó ń fún èèyàn tó wá dẹni tí ó lè dára ń ká chief tó máa fi nu ojú ṣé orí pẹ́ẹ́kan ti dé wọ́n tẹ̀lé ẹni tó ṣẹ̀ ó ti lọ bẹ̀ wọ́n bá mi yẹ̀ wò bọ́jẹ́ ni ìyẹn ò gbẹ́ bẹ́ẹ̀ dáadáa ni kémi wàá pẹ̀lú lọ bẹ ẹni náà torí tó bá ti bọ́ sójú báyìí àkànṣáyà wo ibi tí wọ́n ronú sí o wà á wo ibi tó ń ronú sí. ìgbà míì ohun tágbàlagbà bá rí lórí ìjókòó ọmọdé lè gorí ìrókò kọ́ má rí. wọ́n bá rún lójú àbílẹ̀ léèrè nítorí tí ọba nídìí ìṣẹ́kì ti dédé ṣe o. tó ẹni tó nílé ayé mo pè é lónìí o kẹ́ ẹ wá jẹ́ mi ní òwò tèmi sàǹbà kọ́ọ̀bà mo pè é lónìí o kẹ́ ẹ sáré títí kẹ́ ẹ wá jẹ́ mi ní òwò tèmi ọyẹ́ yìí dà. olè olójú kọ́kọ́ yóò. ẹlẹ́ṣẹ̀ kan tí ń bẹ lẹ́ṣẹ̀ méjì sáré ojú ọ̀nà mo pò yín lónìí kẹ́ wá jẹ́ mi hò tèmi o torí bí ológìnní bá gòkè ẹ̀jà ojú rẹ̀ atólé atóko. mi ò rí nǹkan kan. Ah, ẹ lè rí ẹ lè rí. tó o rí ohun tí mo kọ́kọ́ rí ní àyín ẹ bọ́ra kan mo rí tí ń pariwo ojú kòkòrò àìnítẹ̀lọ́rùn o ojú kòkòrò àìnítẹ̀lọ́rùn o wọ́n á rò pé kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ kí ni àbáyọrí ìṣòro àbínú wàhálà tọmọdé yìí wà mo wá padà sí àyè ìpadà tí mo wá padà sí àyè mo ara àwọn mọ̀lẹ́bí ẹ̀ gbọ́ báwo la ṣe lè ra àwọn mọ̀lẹ́bí ọmọ yìí. ṣé tí a bá ti wá rí àwọn ẹbí ẹ̀ n tó ń ṣe àyànjú ah, ah. torí ìṣòro tó wà lọ́nú ìgbésí ayé ẹ̀ látòrí ìkànbọ́sí kan ní o bọ́lọ́pàá bá mú lónìí àfimọ́tò tá a bá ti ráwọn ẹbí ẹ̀ àyànjú. tá a bá ti ráwọn mọ̀lẹ́bí ẹ̀ táwọn mọ̀lẹ́bí ẹ̀ bá dé àyàn tèmi pẹ̀lú wọn bá jọ fojú rinjú. kọ̀ǹdíṣàn ah, ah. ti máa fi ẹ́ sí o tí n tó ń ṣe ò yanjú èmi ò lè fún ẹ lówó o òótọ́ ni mo sọ ṣé five hundred naira tó ní kí n sọ̀rọ̀ sí tó fi ń bá àwọn fa sọ̀rọ̀ yìí gan ó ní mi lára yíwọ́n náà lè jakunra nígbà tó bá ṣe tó bá dáa lọ wá gbádùn. ìwọ pàtó owó tì torí bó ṣe ròyìn ọmọdé yìí mo mọ̀ pé tó bá bọ́nu ṣòro tó bọ́nu wàhálà èmi gan n ó gùn kọ. ẹnu ló dùn ló fún mi nínú tó bá yà kó fún mi. five thousand wà náà ká máa mú three thousand wà náà bá ti di pé sòrò ti lọ. ẹyin má máa má jẹ ọpẹ o. ajibẹta ló kọta pé owó adàlúgìrì ló kọta pé ògèdè ẹfún òun èdè ló kọta pé adágún má lápò adágún má lápò ló kọta pé wàá ṣẹ akéèké abèjàgbà àwọn ló dín bá fún ọlọ́wọ́ ọlọ́wọ́ tí sọmọ́nú bíbí àgbọ̀n ọ̀wọ̀ ń tọ́lọ́wọ́ o ẹ jẹ́ kọ́mọ ọlọ́wọ́ ó lọ o. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé wàhálà ti ń bẹ nínú ìdílé yìí àìnítẹ́lọ́rùn àtọ́jú kòkòrò ọ̀kan nínú ọkọ àbíyàwó ni. ẹ fagbemi tẹ béèrè kankan lọwọ ẹ ṣé ìyàwó lè máa ṣe ọkọ ẹ ní àbọ̀kọ́lọ́wọ́ máa ṣe rẹ̀ tó béèrè kí ni kò yé mi náà. ẹ wo ń da o àbí ṣé mo fi máa ṣe ọkọ mi ni kò possible. èmi náà ò dẹ̀ lè ṣe ra mi náà. Ah, ẹyẹ farabalẹ̀ ẹyẹ jẹ́rìí mi òṣìṣẹ́ ọwọ́ ti tèmi tó ẹ̀yin tẹ́ ẹ dá kí n tó dá ẹ̀yin tẹ́ ẹ tẹ̀ kí n tó tẹ̀ dìmọ́lẹ̀ àwọn kàrẹ́ kíndìnrín àwọn olè tàbá tí àlà òrìṣà wò dí ẹ̀rù ṣẹ̀ṣẹ̀ ẹ̀rù ṣẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́bọ̀lọ́ ọ̀yá ọkọ ọ̀yá ọwọ́ bọ̀ lórí ọwọ́ àlàáfíà rẹ̀ ọwọ́ bọ̀ ọkàn ọ̀ ẹ̀ tẹ̀bí ẹ̀gbọ́n ọkọ lásán ni wọ́n jẹ́ tọ́wà láàrin mọ̀lẹ́bí wọn ni ìyàwó ọ̀yá left left left. ìfàgbẹ́mi kìlọ̀ dẹ̀. kí ló ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkọ̀ ti kú lọ́wọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ ti kú lọ́wọ́ bẹ̀rẹ̀ ọkọ̀ ti kú lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹyin ẹyin. it's okay that's all right. gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ àìnítẹ́lọ́rùn àtọ́jú kòkòrò arábìnrin yìí ni. how yóò mú pẹ̀lú ẹ̀yìn tó nílé ayé o ẹ sáré tètè ká ẹ jẹ́ mi ní ìhò tèmi o torí làáhà mi báyìí ni bàtà ké ló tù fẹ̀. mo rí iná ó dà kò burú díẹ̀ díẹ̀ ní ìjà o ẹ ẹ jẹ́ lọ́nà ìyẹn ọ̀nà ọ̀dà o ta ló tún fẹ́ fọ́ sí i ó bàjẹ́ páwọn alájà àtàwọn ọmọ ìgbé ìta bóòrí nǹkan wá tòmátò ìgbà mi ò lè já gbàdúrà mọ́. ṣáwọn alájà pa máa ń gbarí dada ọ̀nà máa tún jẹ fún ilé ìlọ́ọ̀lẹ́. irọ́ ni ìwọ ẹ̀tọ́. ọmọ náà tó máa jẹ ilé ìlọ́ọ̀lẹ́ sísítà mi. ẹ̀fọ́ lóyìí ní ìsìbáyé ló wà òkè báyìí náà. Ah, ẹ fẹ̀fọ́ lẹ̀ èmi tiẹ̀ ń yí rò pé máa lọ rẹ̀fọ́ ní ọjà ni. àìpẹ́ yìí wà òkè náà ẹ kò sí òwò tó ṣẹ̀fọ́ ilé. ṣẹ̀fọ́ ilé máa ló kọ́ báyìí lójúlẹ̀ láàárọ̀ ó ní kò dá mọ́ pò ti rọ. ẹ̀fọ́ ilé yìí ò dá mọ́. Ah, ah, báwo ni oṣù ọmọ ṣe bá ẹ̀fọ́ yìí bóyìí tuntun báyìí ẹ gbà mí kí ló ṣe ẹ̀fọ́ yìí báyìí. àbí kí ló fẹ́ fẹ̀fọ́ ṣe. kò ṣáà ṣe kó bóyá onídìí ẹ̀fọ́ tẹ́lẹ̀ akọ̀rin bíi náà. ẹ àmọ́ ìtọ́ ń tẹ̀fọ́ lọ́jà ṣá. ìgbà náà wọn kọ́. bó mi ní ní tèmi. wọ́n fẹ́ put it down ṣé wọ́n lọ lẹ̀ fọ́ ni. sísá mi jẹ́ ìlọfi kéyìí tí mo fẹ́ ra àkó bọ́ sí. Ah, sísá mi ò fọ máma fún mi lórí fóònù ọkọ̀ dẹ̀rẹ́ fọ ẹ̀fọ́ ìtì tó wọn bá mi jù díẹ̀ sí. Ah, ah. mi máa wọnú abọ́ sáré kó ẹ̀kọ́ sáré kó jẹ ábà wo márùkù máa pọ̀ ilé mi o ṣeré tó kù nínú pọ́ọ̀tì yẹn ayọ̀mídé lónìí ọmọ mi lónìí ẹ ti gbọ́. Ah! ẹ̀fọ́ tó mú un náà lọ dáwọ́ wàhálà àti ìṣòro tó náà yé ọkọ̀ fikore fikore that's okay that's okay obi sotọ to pé kò ṣe pé o jẹ ìyàwó ọmọ mi ó yẹ kí bẹ̀rẹ̀ sí kó ìgbàdúgbò ẹni. ẹjọ́ torí ọwọ́ ìgbà ṣe báyìí fún mi ẹjọ́. èlò ló ń ta ẹ̀fọ́ ẹ̀fọ́ tó lè ra two thousand olú ẹ̀ tó máa ma fọ́ kiri owó arẹ́fọ́ ele owó mú mẹ́díkàlì gan kò tá a ṣe wàá sọ spiritually why why. obìnrin yìí torí olówó ní báyìí báyìí ọjọ́ torí ọlọ́fàgbèmí kí ni solution. ṣé orí ọ̀nà àbáyọ kan ṣo tí ń bẹ lórí ìṣòro tí ń bẹ ńlẹ̀ yìí tọmọkùnrin fi lè bọ́nú wàhálà tí ń bẹ nú ẹ̀ yìí òun ni pé kó fìlú yìí sílẹ̀ o kó fìlú yìí sílẹ̀ kó rìn lọ tèfètèfè kó lọ sílùú míì kó lọ rìn jìnnà kó rìn jìnnà réré ni o kò gbọ́dọ̀ dún tòsí yìí rárá. ìyàwó ẹ̀ ń kọ́. ìyàwó àtiwọ́ àtèmi a ní àwọn ètò kẹta àmà ṣe nígbà tọkọ ọ̀yà ọba ti lọ tiẹ̀. ẹ ẹ ọ̀dà ẹ fikọ́lẹ̀ ṣé ń jìwà lọ́wọ́ tiẹ̀ tó lè fi come out. ẹ wo dàdí èmi olówó gbogbo lówó o. ẹ bàbá wa five thousand báwo rè bàbá wa five thousand naira tí wàá fi travel tiẹ̀ ṣùgbọ́n. ẹ awo ṣé kìí ṣe pé fẹ́ yọ kankan lára ìyà kan sí kankan o. sọ̀rọ̀ pé láàrin ní àti èmi obìnrin wa kọ́sítọ́mà ìbá bẹ̀ sọ ṣé kìí fẹ́ yọ bí ẹ̀dùn àdékédé ní ibo ni ẹgbẹ́ Mr. Fikore sí torí pé nǹkan tẹ̀mí gbọ́ ni wípé wọ́n fi ìlú sílẹ̀ ìgbà tí wàhálà yẹn ti pọ̀ jù. òótọ́ ni everybody náà ló mọ̀ kó fèlú lẹ̀ bọ́ ibi tó kàn move sí gangan lèmi ò mọ̀ understand yes kò sẹ́ni tó mọ ibi tó wà for now. Ah, bọ̀ ìyàlẹ́nu ló kàn jẹ́ náà ni pé ah, ah, ọ̀kan láwọn tọ̀dọ̀ yín ló ń ṣe é ọ̀kan láwọn ló wá ń di ọ̀rọ̀ ẹ̀ ọ̀kan láwọn ló ń rí bí ẹni pé òun máa discipline òun dẹ̀ máa jẹ́ kó mọ̀ nílé ayé ìgbáyé pé méjì no no no no no. ìyàn burú that's a different story. Eh. yes because nǹkan tèmi gbọ́ ni pe, mr Ajinifuja ajenifuja ọ̀rẹ́ yín eh? òun gbọ́ngbọ́ngbọ́n ló wà nídìí ọ̀rọ̀ yìí. ajenifuja. yes. ẹ̀dùn kí ló ń ṣẹlẹ̀ náà wọ́n kàn ń fi gbogbo ọ̀rọ̀ yẹn wọ́n ń forí ara wọn gbára wọn ọ̀rọ̀ yẹn ti wọ́ra wọn kò tiẹ̀ jẹ́ ká mìíràn téèyàn fẹ́ believe mọ́ sìn. nǹkan tó pamọ́ ojú ọlọ́run ló tó ojú ọlọ́run tó yá tó bá dẹ̀ ń ṣe náà kọ́ lọ́run ṣáfẹ́tù sínú tiẹ̀ stop gbogbo eléyìí ah, Hello àǹtí mi ibo lẹ wà torí pé ní kí n dónà mo ṣe dó yẹ kí n ti kúrò níbí báyìí ok ẹ ti ń bọ̀ ẹ ṣáà má pẹ́ ẹ má pẹ́ yín mò ń dúró dè ma Okay, ma so ibo lẹ́yìn lọ báyìí. no torí mo rí ẹni ibi tí mi ṣe ń lọ ṣe jìnnà street So other street ẹni bọ́ mo da ẹ kó má dàbí pé èèyàn kọjá wọn jọ ọba èèyàn kọba jẹ́ kí n máa lọ ń tèmi. alright ẹ ṣí dàrí kẹ́ni nice day thanks for stopping by. problem. Yeah, all right. well, I'll All right, get a nice day. Thank you. All right. àdúrà longest time. èmi ò ń ṣe di méjì jàdúrà dé o fi kóre lórúkọ mi sà. no ẹ pé òkè ṣe di méjì jàdúrà dé. èèyàn méjì ayé o ẹ ṣe wá jọra báyìí. àtọ́ bá wo bí báyìí àfi bíi ti di méjì jọ i'm so sorry ẹ má bínú ẹ jọ torí Ọlọ́run èèyàn méjì ayé o ẹ má bínú ah, di méjì tí mò ń sọ yìí ọ̀rẹ́ mi ló jẹ́ he is my childhood friend but a ti ríra tipẹ́ which means pé èèyàn méjì ayé. ẹ ṣe gan sa. that's good má bínú jọ̀ọ́ i'm so sorry má bínú o um, um, eh, your name again. Um, Fikore is my name. Fikore. ọmọlúwa yẹn ẹ lọ stranger ni mi níbi sá ọlọ́ṣogun ni mò ń lọ wọ́n wá sọ wípé tí n bá ti dé junction yìí pé màá rí ọ̀kadà. ọlọ́ṣogun àbí ọlọ́ṣogun ok Um, ọ̀nà kan náà ṣì ni ibi tèmi ń lọ ju ọlọ́run ṣògo lọ kọjá ọlọ́run ṣògo ó lè wọlé kí n kàn help ẹ. máa kàn kọjá bẹ̀ ibi tèmi ṣì ń lọ jù yà wọlé wọlé ó lè tó kọ́sọ̀ ó lè tètè rí mọ́tò ń bì yìí. ẹ ṣe gbọ̀nsán. Ah, ẹ jọra seriously. ló ń ṣe ojú oúnjẹ tiẹ̀ rárá ni kí ló dé. <laughs> no mo ti wà òkè ni sà. wà òkè irú wíwà òkè báwo ṣáàrì kọ́nà méjì ni mo bù sí tiẹ̀ ni mo gbélé síbẹ̀ yẹn wà á dẹ̀ máa jẹun. mo mọ ohun tó ń ṣe ẹ́ òun ronú àbí kí ló tó ń ṣe mistake kí ló fẹ́ fi ronú ṣe ra ẹ̀ léṣe fún ṣe lórí gbogbo àlàyé tó ti ṣe fún mi tẹ́lẹ̀ pé àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ àbí kò sí ẹni tí ò ní past kò dẹ̀ sẹ́ni tí ò níṣòro kó tó gòkè ń gbá mi èmi torí tí mo jókòó yìí tí n bá ṣe àlàyé àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà ń lu wa wá pìtì mi ebi mi náà rí lẹ́ni gbogbo wọn yẹn ti di àfisẹ́yìn tí eégún mr man jò ń jẹ kíákíá ìrònú ò lè kò lè sọ ẹ di ó tún máa wọ ó tún máa dákún ìṣòro ara ẹni ní má ronú ṣùgbọ́n ó ti yẹ fi ronú ẹ tún jókòó láyé káwọn jàre ẹ jẹun ni. ó náà mo ń sọ fún dáàdì pé mo ti wá òkè. o jẹun ó ronú. ẹ wo ẹ gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí yín ẹ gbàgbé bó ṣe lọ rárá ohun tuntun lẹ máa mú gbọ́ nísìn gbogbo ohun tó ti ṣẹlẹ̀ àfẹ́yìn lẹ́gùn fi sọ yẹn ti kọjá nìyẹn ṣẹ́ríṣẹ́ ti dẹ́sẹ̀ wọnú ilé tiwa yìí ọ̀rọ̀ yìí ti dayọ̀ ah, ah. ohun ayọ̀ ló máa bá yín sùn ló máa bá yín gbé jẹ oúnjẹ ẹ máa jẹun yín ẹ jẹun ẹ jẹun náà bọbẹ sórí oúnjẹ wọn kọjá. nbọ ló dàjà rẹ bọdà yín lọ. kàn ní ayọjú sí wọn náà pé ìgbà ọ̀pù ìjókòó ni o. Hmm, dádì èmi fẹ́ débi tí ẹran mi o. ọ̀rẹ́ kò ti lọ látàárọ̀ náà ọmọ ọ̀yẹ́. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló jẹlẹ bàbá mi lápò kí ló jẹlẹ yé mo ní àlọ́ bàbá mi lápò jẹ́ mi lóye mi sí ni kí ló pọ̀ ẹ wò ẹ ní ìgbà gbọ́dọ̀ sọ́kọ́ ojú mi náà ẹ wò bàbá mi lápò dájú kí ni kí ni náà. ajímọ̀ràn owó lókun àlàfúnwògbò kan láwọ̀ òrìṣà òféèfé ajúkan dúdú àgógó orí ìgbó òní kọ́dún o àgógó orí òṣùpá òní kọ́sùn tó ẹ̀rọ pèsè báyìí ti gbé o dẹ̀dẹ̀ báyìí níran kókò lágbàlá ẹ̀rọ pẹ̀sẹ̀. ẹgbẹ́ yẹ̀ sókè gẹ́ ẹ̀rọ padà kárọ̀ ọ̀dúrọ̀ ẹ̀ ẹ̀ bá a bá domi sórí àbẹ̀sẹ̀ wá mú gẹ́ kan tó bá ti lè dódò òkú ẹ̀ lọ́hùn ọ̀rọ̀ tán. ẹ̀rọ pẹ̀sẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ dẹ̀dẹ̀ báyìí níran kókò lágbàlá kúrò ẹ̀ pẹ̀sẹ̀ pẹ̀lẹ́ bá ti ṣe. tọ́ ara ẹ̀ nísìnyí yóò fi ara rẹ̀ fà. Ah! bí mo sọ pé tọ́ bá ti lè dòdò okun rẹ̀ mo rò pé tọ́ bá ti lè dòdò okun rẹ̀ ó di dandan ara ọ̀rọ̀ ni ara gbọ́dọ̀ ọ̀rọ̀ ni. ṣé o dúpẹ́ ẹ ṣé o a máa ju yín ṣe ẹ̀ ní ṣiṣẹ́ gbà iṣẹ́ tọ́lọ́run bá ti parí náà màmá gbé wá sọ́dọ̀ yín ẹ wò láti dààmú gan-an kò síbi táyì tí ì gbé wọn dé a ti gbé wọn lọ sí hospital a ti gbé wọn lọ gbé a ti gbé wọn lọ àwo pàbó ni gbogbo ẹ̀ já sí kí eh, eh, olóríire yìí tó sọ fún wa wípé ká máa gbé wọn bọ̀ ní ọ̀dọ̀ yín bí ah! ọlọ́dẹ wà fún yín ṣe ẹ ṣé mo dúpẹ́ ẹ ní dààmú láyé yín ẹ ah! wò bàbá ẹ jọ ibi tí nǹkan burúkú yìí ti wá tó ṣe ọkọ mi ẹ jọ mo fẹ́ kí n mọ̀ torí ọkọ mi kò ṣàárẹ̀ láti àárọ̀ títí dalẹ́ oúnjẹ ló ń jẹ ẹ ṣe mọ̀ pé ìyẹn lọ́wọ́ nú ni. tó sálọ bọ́ọ̀bà ẹlẹ́sẹ̀ kan tó ń bẹ́lẹ́sẹ̀ méjì sáré dọ́nà. ó pè é lèmi kọ́ wá jẹ́ mi ní òun tèmi torí tí a bá pé gbégbé ajẹ́ tá a bá pè òun wa gbọ̀nà nítorí pé òwúsẹ́ báyìí ní sáwọ́ òwúsẹ́ òwúsẹ́ ní sáwọ́ òwúsẹ́ ẹ̀yin lè ṣe fá fún òkòtò gírì ẹ̀yin lè fòjújú bojú tẹ́ fi pọmọ ọlọ́mọ jẹ lọ́gàn dóòru ọyẹ làáhàn mi o bó bá ti rí báyìí nìkan làáhàn mi o làáhàn báyìí bàtà tẹ́lẹ̀ tó fẹ́ ẹ wo ìyá wa tí ẹ rí ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí ẹni kọ́kọ́ sọkọ yín o ọkọ yín fún ara ẹ̀ lọ́fọ̀ ọwọ́ ara ẹ̀ fa lọ́fọ̀ ọwọ́ ara ẹ̀ fa ohun tọ́wọ́ rẹ̀ ò tó. pé wọ́n ti lọ ṣe nǹkan kọ̀kọ̀ kan tí wọ́n bá jẹ́wọ́ tí wọ́n bá jẹ́wọ́ àfàìmọ̀ kí ló bá sùn bí o. babalọla kọ ṣe gbọ́n tó wọ́n lè ṣe nǹkan kọ̀kọ̀kan ètò ẹ sọ ohun tẹ bá ṣe ẹ sọ torí tí bàbá tún sọ yẹrù bá mi o wọ́n ní eléru asungi ẹ jọ ẹ sọ kí ló ṣẹlẹ̀ òótọ́ òótọ́ ni mo ti gbé gbèsè kan rí mi ò dẹ̀ mi ò dẹ̀ déédéé gbé gbèsè yìí ìgbà tí ṣòro ipò pàápàá ìwọ àti ọmọ ẹ ilé tì mí sí bí mo ṣe lọ gbé gbèsè tí mo gbé yìí ìwọ àtọmọ ẹ lẹ tì mí sí. ẹni tí bẹ́ńsì sọ pé ó máa wá sọ́dọ̀ yìí mo wá lè ṣe fún yín gan. ẹ ṣe bàbá mo níṣòro ni mo níṣòro yẹn débi pé kò yẹ kó jẹ́rù mi ní irú ìṣòro bẹ́ẹ̀ máa bá nítorí ẹni tí ó lówó lọ́wọ́ ni mí tọ́lọ́hún kẹ́ tó ní àjẹyó tó dẹ̀ tún ní àjẹṣẹ́kù lẹ́yìn tó já sí pé mo ní owó títí mo kẹ́ra mi mo kẹ́ ìyàwó mo kẹ́ ọmọ mo tún ń fi owó náà ṣe àánú fún ọ̀pọ̀ èèyàn ṣùgbọ́n lójijì ó ní gbogbo nǹkan yí bìrì tí àtijẹ́ wá di ọ̀ràn tí kò sòrò lọ́wọ́ mi mọ́ tí ò sí nǹkan kan tí mi ò bẹ́gbẹ́ pé mọ́ tí mi ò bọ́ gbà pé kò sí aṣọ gidi lọ́rùn mi gbogbo nǹkan kan dojú mo wá dẹni tí ń tọrọ èyí tó wá jẹ́ ìbànújẹ́ fún mi òun ni tìyàwó àti ọmọ mi mo kẹ́yàwó mi púpọ̀ bí ọkọ ṣe ń kẹ́ aya mo dẹ̀ tún ṣe ìtọ́jú ọmọ mi gidi tí mi ò fẹ́ kó wò ta tàbí kó jalè ìgbà tí gbogbo nǹkan wá yí bèrè fún mi ìyàwó mi ò gbọ́ràn sí mi lẹ́nu mọ́ mo wá di bàbá tí ò tó rán ọmọ níṣẹ́ mo wá wò pé èmi náà orí gbogbo rádaràda yìí ni ọ̀rẹ́ mi fi ní kí n gbìyànjú kí n wá yọjú sí yín. ṣé ẹ rí gbogbo ohun tẹ́ ẹ ṣàlàyé pátá òun ló yé mi ṣé ẹ lẹ́ni tẹ́ ẹ ti paṣẹ ìdọ́dọ̀ mi. ẹ bẹ́sẹ̀. ó mọ̀ mí dáadáa ẹ̀wọ̀n ó ràn yín lọ́wọ́ ṣé ẹ wá rọ́rọ́ ìyàwó yín àtọmọ àfi sùúrù bí ti ń rí nù tó bá ní ẹ lọ pé bó ti ń rí wá bí ti ń rí nù ọ̀pọ̀lọ́ rí ibi tútù bá sí lọ́wọ́ obìnrin àmọ́ òun ràn yín lọ́wọ́ kí lè wá fẹ́ kí n ṣe gan-an ní pàtó nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ibi ẹ ṣe máa gbà mí tẹ́ máa ṣàánú mi bí mo ṣe máa padà sí bí ẹsẹ̀ àárọ̀ mi kódà ohun mi kí n tún lówó jùgbà tí mo ti lówó tẹ́lẹ̀ lọ kí n bẹ́gbẹ́ pé kí n bó gbà mú kí n di ọkọ gidi kí n dẹ̀ di bàbá gidi ẹ ṣàánú mi kí n rí jẹ kí n rí lọ kí n dolówó ńlá gan mo fẹ́ là kò jù bẹ́ẹ̀ lọ bàbá. dà dà ọ̀ bọ̀ alóló alòló alòló lóló òrìṣà àti wáyé egún àti ọ̀wọ́n àkàlà igúnnugún ní jẹbọ ṣálú ayé àkàlàmàgbò ní jẹ tòjú ọ̀run ẹ là kí n fojú kègbodò ẹyin fọ́ kí n fojú kọ̀wò má dìyẹ tó bá ní robo. ọ̀rẹ́ ẹ̀wọ̀n ní òkòkò ẹ̀wọ̀n ní òkòkò ẹ̀wọ̀n ohun tẹ́ ẹ bá ń bẹ̀kẹ́ sọ fún èmi ò rí nǹkan kan bí báyìí hmm? kọjá ewébẹ̀. ewébẹ̀ lẹ́yìn bẹ̀. bẹ́ẹ̀ ẹ fìdí kalẹ̀. ẹ dóko ẹ dóko ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ní pé ewébẹ̀ ni mo tẹ́ rí inú òkú náà. mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ṣe. ṣé ẹ rí ewébẹ̀ tẹ rí un òun lẹ́lọ́ọ́ kó wa ìbàjẹ́ fọ̀ ìbàjẹ́ wédú bó jẹ́ ìdì márùn-ún tàbí mẹ́wàá ẹ lọ́ọ́ rí kó wa bí. ṣé mo fẹ́ máa ta ewébẹ̀ ni irọ́ o ẹ tewébẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ kiri ẹ̀fọ́ ó ní àwọn ọṣẹ́ tèmi ó parí sí ní ewébẹ̀ tàbí ẹ̀fọ́ tẹ́ ẹ bá kó wáyà yìí tá a bá parí iṣẹ́ ọ̀hún tán lẹ́ẹ̀ bá dolówó lẹ́ẹ̀ dọlọ́là. ìdì márùn tàbí ìdì mẹ́wàá ìbáṣe ló dùn bá ṣe fún kí n kó wa bá wọn. mo kàn yín látọ̀ ajá ayé kan ò gbọdọ̀ jẹ́ yékéré gudujojo là já kéré lẹ́sẹ̀ ọba béèrè bá wọnà ẹni atúnyìnrán òkò lóhun kànàkànà já kànàkànà já pàtẹ́pàtẹ́ nígbà torí èmi arínájá ṣògùn yóò mórí wọgbó. olóyè ṣe ní yẹ̀fọ́ tí ń bẹ lọ́ọ̀ mi mo ti parí iṣẹ́ sí i láà. ìhun tẹ́yìn ó ṣe rè ẹ lọ sọ́jà ẹ lọ ra ẹ̀fọ́ tó pọ̀ dáadáa yìí nù tá a wá ṣiṣẹ́ sí ẹ wàá máa yọnú ẹ ẹ máa fi kún ìtẹ́ bára ẹ máa dìpọ̀ nídìí kọ̀ọ̀kan ṣé ẹ rí tẹ́ bá ti wá ń di ẹ̀fọ́ náà ẹ yọ aṣọ pupa táwa fi di ẹ̀fọ́ yìí níbí báyìí ẹ yọ kúrò ẹ gbọ́dọ̀ fi di èyí tẹ́ fẹ́ lọ máa sọ kiri o nítorí ẹ̀ là lọ̀rọ̀ bàbá là kì í yéèyàn tẹ́ ẹ bá ti wá dì í ẹ wàá máa sọ kiri òpópónà ibi tẹ́sẹ̀ bá ń gbà tàbí ibi térò bá ń gbà ẹ máa sọ kiri lẹ́yọ̀ kọ̀ọ̀kan nídìí kọ̀ọ̀kan síbẹ̀ ẹnikẹ́ni èèyàn kéèyàn ìdílé kìdílé tó bá jẹ́nu ẹ̀fọ́ yìí àìsíkì tí wọn làwọn máa gbà fún yín lẹ bá dolówó lẹ dẹ lọ́là lẹ́dẹ́ ní ọ̀tọ̀kùlú lẹ bá àwọn èèyàn jàǹkànjàǹkàn jẹun nínú àwòtán gan-an ẹ̀ẹ́n àmọ́ ìwọ bẹ̀rẹ̀ o ọjọ́ kíjọ́ tẹ́ ẹ bá sọ ẹ̀fọ́ yìí lẹ́tàn òun ni kẹ́ ẹ kúrò nínú ìlú yìí ìdí rẹ̀ ẹnikẹ́ni tó bá jẹ́nu ẹ̀fọ́ yìí ẹ gbọ́dọ̀ jíjọ jẹ̀fọ́ papọ̀ mọ́ kẹ́ ẹ sì máa jẹ ẹ̀fọ́ dáadáa nítorí ó ṣe kókó ẹ káyọ̀ ẹ gbà. yóò dùn í ṣe àṣefàlà ó jẹ fún àṣefàjẹrò ó jẹ fún yóò dùn í ṣe. dádì ẹ̀fọ́ ti jábọ́ nu mọ́tò yín. ẹ̀fọ́ àbí. bẹ́ẹ̀ni. kò dá mọ́ ni. kò dá mọ́. ó ti rọ. ó ti rọ. bí ó ṣe máa ń ṣàwọn olówó ìlú ah, ah. ṣé ìbá jẹ́ dọ́sbì bẹ́fọ̀ bá ti rọ̀ sí ìbàlẹ̀ ẹ̀kọ́ wájú sí ẹ oríṣiríṣi. ẹni lè bá tẹ̀lé jẹ́. ẹ wọ́n ṣàṣe sùúrù. ọmọkùnrin ẹ sọ́ọ̀rì. torí ọlọ́run jọ. ẹ tọ́jú wípé kó lè dáa fún yín ẹ fi bá tẹ̀lé jáde nílé mi jí ẹyí. Ah, bàbá tó lọ pọ̀. Ah, eh, eh, ah ooo ẹ̀yin má jàǹbùlàbùlà má pariwo tiẹ̀. ó yẹ kó máa jókòó máa yọ̀ mí. ọ̀rí gbogbo wàhálà tí ń bẹ nínú ayé ìṣòro tí ń bẹ àìríná àìrílò àìríjẹ àìrímu wàhálà abilu tí ń bẹ nínú ayé tí òjò orí náà rí lò. nígbà tẹ́ ẹ ti jọ jẹ ẹ̀fọ́ papọ̀ ń lọ padà sára ẹ̀hún ní dàlámù o. ọmọ àjọ ọmọ àyọ̀ ni tẹ́bí níjó níyìn tí sàǹbàkú àbáni sọ fún ẹ kókó rìn tèfètèfè kó kó láàárín ìlú yìí tẹ́ lé pàdé papọ̀ ní ìtorí pé tẹ́ bá ti jọ pàdé papọ̀ ẹ gbọ́dọ̀ jọ jẹ̀fọ́ ẹ̀fọ́ tẹ́ jọ jẹ òun ló dá wàhálà lẹ̀. Ah.

tó ti gbáàsì kí wọn kó wọn gbogbo inú ìdílé ẹnì kọ̀ọ̀kan lọ́kọ́ lọ́ọ́ rẹ̀ jẹ́wọ́ kó lọ jẹ́wọ́ tó bá ti jẹ́wọ́ kò sí wàhálà fún ara rẹ̀ ọ̀yà àmọ́ tí ó bá ti jẹ́wọ́ ọ̀. Rárá bíi rọra o rọra o rọra ìyá ẹgbòkejì ẹgbòkejì. adisare látara ẹ̀fọ́ tẹ́ ẹ̀ fún jẹ olùgbò kan fi dojúrú tọ́ gbèsè máa ń fà àwọn akábọ̀ onífẹ̀ẹ́ rẹ̀ máa wá kájí máa wá bá aláàgbò kan rú ó wá bẹ̀ sí ronú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ju kò lè sùn kò lè wo ẹ̀rọ àgbẹ̀tẹ̀ yorùbá lè sùn gbogbo kan máa ń dàrú ni bó ṣe ronú kú nìyẹn o bẹ́ẹ̀ ni bó ṣe ronú kú nìyẹn so ìdaríjì ẹ̀sẹ̀ afẹ́ tọrọ ìdaríjì tọrọ ìdaríjì ẹ̀sẹ̀ bí ọlọ́run àdaríjì. adáríjì wa adáríjì wa adáríjì wa bàbá mi kò ní ọlọ́run ẹ forí jì wá ẹ forí dọ́kọ́ mi kò ní ọlọ́run. Mr ìgbà ìmọ̀ ni ẹjọ́ ẹ ṣàánú mi ẹ dáríjì mi ẹ dáríjì mi ẹ foríjì mi ẹ ṣe dáríjì fún mi ẹ wò ìgbà ìmọ̀ ni gbogbo nǹkan mi ti dojú ẹ dáríjì mi ni òní ṣe bẹ́ẹ̀ mọ̀ mo bẹ̀ yín mo bẹ̀ lẹ́dàá yín ẹ jọ̀ọ́ ṣẹjọ ẹ. ó ti tó. now ní tẹ̀bí ìwà àwàtígbà àwàtígbà àtìgbà fọlọ́run ṣùgbọ́n àwọn ẹbí tó kù tàbí ọ̀sán rí àwọn rèé o. Ah, ẹjọ bàbá ìyẹn ò ní ṣe é ṣe ẹ bá wọn ọ̀nà mi ah, ìyẹn ò lè ṣe é ṣe kò lè possible rárá rárá ẹ bá mi wá ọ̀nà mi ẹjọ torí ọlọ́run. kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ ni ẹ bá wá lójú àbá ti lè ṣe é ṣe fún wọn parí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah, ọmọ ọmọ yìí tí ìlú ọ̀pọ̀ tí ìlú ọ̀pọ̀.